káwọn olè lè fara wa lọ sí ibi kíbi tó bá wù káwọn olè lè wà wọlé wọn sọ kí èrí wọn kedere kí èrí wọn kedere kẹ́ẹ̀mù mú wọn fún mi kẹ́ẹ̀mù mú wọn fún mi kéèkì kò dí wọn ibi tí máa ní kán dúró sí kán dúró síbẹ̀ o jọ dúró lọ́wọ́ jọ ìsàkóńtì lé ìsàkóńtì lé ọlọ́wọ́ ìsàkóńtì lé. kéde kojú rẹ̀. odò olúpọ̀ yìí odò olúpọ̀ yìí odò olúpọ̀ yìí gbogbo ibi tẹ́ ẹ̀ bá wà pátá kó yìí máa kọ́ yín bẹ́ẹ̀ bá sábà bẹ́ẹ̀ mọ́tò kó yìí kọ́ yín tó bá jẹ́ pé fẹ́ǹsì lẹ bá wọlé kó yìí kọ́ yìí tí olùkọ́ yìí tí olùkọ́ yìí olùkùrùkù tí ọ̀lẹ́kà bójú gbogbo ibi tẹ́ ẹ̀ bá wà pátá kó yìí máa kọ́ yín. tí wọ́n dáná ọ̀dùn. nísìnyí àrẹ òòyà. máa bọ ọmọ kọ́kọ́rọ́ ọkọ̀ wọ ọjà gbọ́n hospital. àrẹ òòyà tẹ wọlé nísìn tẹ wọlé nísìn láìsí pọ́ńdà náà gí ẹjọ kí lè fi ṣe wọn. kí lè fi ṣe wọn. mo fún lọ́rùn ni. tàló bá yín sàwádà mo ní kí lè fi ṣe wọn. nfẹ bẹ́ẹ̀ o sọ́ra rẹ má wá ti ṣe tèmi sí lẹ́sẹ̀ o nfẹ bẹ́ẹ̀ o nṣe kankan fún o. ṣe lóòótọ́ ni. ṣe bọ́ ọmọkọ̀ wa kó sá àwọn ọkọ̀ wa. mo mọ mọ́tò wa dáadáa. ọya ọya lọ́ọ̀rẹ̀ mo kọ́kọ́rọ́ mọ́tò mọ́tò kan náà ntọ́ bá wọ̀ kó gbé nínú ọgbà mo ti àjẹgbọ́n rẹ síbítù. I'm a qualified driver mo mọ mọ́tò wa dáadáa ohun tẹ́ ẹ bá fi ṣe wọ́n ní kẹsàn. n kankan fún ara rẹ ní òyà o. òótọ́ rẹ ti fẹ́ pa wọn. fúnlọ́mì fúnlọ́mì fúnlọ́mì bàbá mi o ìyá mi yìí ni o. ẹ ẹ ọ̀rẹ́ ẹ ẹ gbẹ́gbẹ́ wa ẹ lọ́nà wà kí n kún àdàrà ọ̀dùnkún lọ́wọ́ ìjìyà ayé òní ìjàmbá wa ẹ gbé wa lọ mami. ọ̀rọ̀ ẹ̀dá bá ń pàtà sí ayé ẹ̀dá ń polúkú ṣe ìjì ní káyé má ṣe mú wa o. ó tó kúrú jù láyé ó ní kéèyàn bá wé ètò àwọn èèyàn bí kéèyàn bá tó láyé ọ̀lẹ́ ò lè làbọ̀rọ̀ àṣẹ mi ò mọ̀ nínú ilé adẹ̀jọ́ sáré káàkiri owó lè ṣe owó lè lé níbí túmọ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n bàdé yọlá àtàkùn àti ọlọ́run ayé tó tó àtàmọ́ra ah, mo ráyé mo sá mo ráyé mo tú àlè <laughs> ẹ pẹ̀lẹ́ ẹ rà abẹ́rẹ́ àgé àwọn àdìkà sáré káàkiri báyìí lọ́ọ̀sìpìtì ẹ wọ́n yàgò tó yẹ ká ti máa sọ ó yẹ ká ti máa sọ pẹ̀lú àgbàtẹ́jẹ́. Ah! ọdọwọ́ rẹ ọlọ́run bá ń dá ìyàfihàn bá mú lára dá ọlọ́run o ọdọwọ́ rẹ ọlọ́run bá mú ìyàfihàn lára dá o wá rò débí ní ẹsẹ̀ rẹ̀ ní kó fi rìn padà ọlọ́run. ẹ jọ báwo lára wọn báyìí. ara wọn ti ń balẹ̀ díẹ̀díẹ̀ kódà àwọn dókítà náà àwọn náà dáwọ́ dúró wọ́n ti ń tọ́jú rẹ̀ nítorí wájú ìyàlẹ́nu fún mi ni pé ó wù mí kí n jókòó tì àmọ́ sí náà lé mi bí ajá tán ní kí n máa lọ kí n máa lọ kí n máa kí n má jókòó tì. <laughs> ẹ̀yin ọmọ kìtìyàn máa ń dúró tara rẹ̀ gbàbí ìkókì jẹ́kàrẹ̀ ẹ̀yá ẹ ẹ lẹ́nu ti fún ẹ má lọ dúdú wà lọ́dọ̀ pé yóò máa mí ìsìwọ́nú aláàrẹ̀. yóò rọ̀ fún kò lè sọ lẹ́nu tí mọ́tò ti ìyàwó ẹ̀gbọ́n mi kì í sẹ́mi mo gbé dàní mi. ṣé géètì rẹ jù wà ń bẹ ni. ẹ. a ìwọ ló wọn mọ̀dọ̀wọ́ rẹ o. ha ìsànú ìyá kù mí o. <laughs> yé tó lóun mọ́ làwọn ọjọ́ bíi sáré lóko. ẹ ẹ bí bí bí bí bìrìbìrì láyé yìí mo bẹ̀rù ayé ìwọ ló ṣe ìwọ ló dẹ̀ tó pariwo bí àlejò ń sáré káàkiri tí ó bá jẹ́ tọ̀rọ̀ ọ̀gá pé ọ̀gá ìhó náà ìsìsì mi jẹ́nà ẹ̀wọ̀n kí ló ń kí èmi gan láyà nígbà tí mo mọ̀ ká bára mi kí ilé lọ táyà mi dẹ̀ tó kí tàtúntò sọ̀rọ̀ báyìí tó wọ́n mọ ẹrú tí ẹ̀ bà mí fún mọ́ rárá àmì nínú olùsọ̀rọ̀ tó wọ́n lọ má tàṣìyẹ̀ mi má tàṣìyẹ̀ mi. ID ni bàbá yìí. Kàlùsọ̀. Ok, ID àárẹ̀ ti ń balẹ̀. dókítà ẹ ṣe ká máa gbé lọ. bid ni bàbá yìí. bí. amin brought in here. kí ló jẹ́ bẹ́ẹ̀ bid. kú kú lọ gbé wá. ẹ jẹ́ wọ́n mú ẹ ti máa fà tẹ̀. Adé mi. Ah! Kàlùtù o. Ẹ sọ́kò. Àbí. Sọ̀rọ̀ yóò ní ibi ọ̀tẹ̀ bọ̀. Ẹ lè gbé mi ẹ lè ẹ lè ẹ lè ẹ lè lọ sí ẹ. Kí ni sẹ́ẹ̀tì ẹ̀ náà? Àwọn ọmọ ẹ̀kọ́ máa ń wù ú máa ń sọ pé mi máa bẹ̀rẹ̀ mi rè o bàbá àwọn àwẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà máa bíyàn ni. mo máa bínú sí ẹ o akim sori pé inú voice mi ti o ti o ti ń ká lólo mo ti ṣe bẹ́ẹ̀ tó ń stamara o máa bínú sí ẹ o. sọ̀rọ̀ kí gbogbo àwọn wa wèrè tẹ máa ń tó máa ń bí mi inú sí ẹ rẹ o sọ̀rọ̀ kí mo design pé mi fẹ́ máa ń mi mi mi mi mi máa bá yín ṣe mọ́ o rẹ̀ rí pé tí bá ti ń ṣe bẹ́ẹ̀ ni pé òun mi ń lọ òun ló ti ń bí mi nìyẹn ẹ ẹ nígà. nígà mi jọ o máa ṣe mí ní fẹ́fọ̀. kí ló ń ṣẹlẹ̀ ní ìgbọ̀ngàn because I can see someone like me there there ìbéèrè tó àmọ́ kí ni ìṣe ẹ̀ rí mi. no kò ṣe pé mo rí ẹnìkan mo gbóhùn ẹ̀ náà gbóhùn mi. ẹ gbóhùn mi ẹ lè rí mi òkú dẹ̀ níyẹn ìdẹ̀rẹ̀ wà lẹ́yìn. no ohun tí mo fẹ́ béèrè náà ni because mo mo ń réyàn kan ó fẹ́ jọ mí wà nílẹ̀ èmi mo dúró mo ń sọ̀rọ̀ mo dẹ̀ ń ọmọ mo tún bá wọn. excuse me. hey hey hey. ni ẹ na o, o ní láti ṣe. Ìjọba ìjọba kan bẹ̀rẹ̀ orúkọ mi gọ́fìnà. gọ́fìnà lorúkọ tàbí kẹ́gbẹ́ mi ráfíù. ráfíù ọ gọ́fìnà kí ló ṣe gangan. ọ̀rọ̀ orí mi wú. orí ẹ wú. ẹsẹ̀ mi ti tó mi. abẹ́ mi náà ti wú. orí mi abẹ́ mi méjèèjì wú papọ̀ ẹsẹ̀ mi wá tó mi. Ah, ah, ṣé o rí ghost ni. mo rí. ghost dà. olódúró yẹn yìí ni ghost. ẹ. yẹn ni ghost ẹ̀yin ni ghost. ṣé ghost ni okay. ok ok ok wobi hey hey gentleman eh, eh, nigga oh, sorry eh, rafi wabi ó máa bá mi sọ fáwọn tèmi wípé mi ò kú then mi ò like bí wọ́n a bọ́ gbogbo gold mi everything ọkọ̀ kólẹ̀ jẹ́ mi like àwọn nǹkan tó ń ṣe. àlọ́ báyìí sọ fáwọn èèyàn yìí. nigga nigga kọ́dà nigga mi sórí ìwọ ọjọ́ kó tún mi máa rí pọ̀ akíní ìwọ ìjà òwò ìjà kí ni sẹ́ẹ̀tì mọ̀ fún ìfúnra lọ. fún káyé ń kò mo sọ fún káyé ń kò mo sọ fún káyé ń kò gbogbo nǹkan tí mo sọ kọ́ nìyí. láti fi ìlú jáde ìyá mi. ara wọn gbọ́n tí ń balẹ̀ ara wọn tí ń balẹ̀ kódà Mm-hmm. kódà a ń gbìyànjú bí yìí o hmm. ah. ẹsẹ̀kẹsẹ̀ náà dábẹ́rẹ́ àtomi bù ara rẹ̀ sì ti wálẹ̀ dáadáa kí ìwọ náà wá sí. ọmọ àṣọ rẹ ṣe bí ọmọ ẹ náà ó ti ti bẹ̀rẹ̀ ah, ah. ó ṣe máa ń ṣe ní gbogbo. ọmọ ẹ náà ní gbogbo. ọmọ àkókò ni ọmọ àdéhùn náà níbi wa tó dún ní. àmọ́ nígbà tí mo rán náà ní nǹkan pé òun fẹ́ tiẹ̀ pẹ́ ní kó bá mi ra kí n máa rí wọn. mo bá ní mu nǹkan díẹ̀. ìyún náà dáa bóòlù tó sì rí nǹkan ẹlẹ́rìn dòdò lẹ́gbẹ̀ẹ́ rẹ tó ní mú. Ah, mo dárò wọ́n sókè wọ́n ṣe jẹ̀bi pé wọ́n da. àmọ́ wá gbọ́ sẹ́mi náà lè rí díẹ̀ mú hmm? hmm? kò sí. wọ́n ṣe jẹ̀bi omi. kò tẹ́mi náà. ọ̀la òun pọ̀. rọgán lẹ́lẹ̀. Ah! ṣòkan fún mi ní nǹkan díẹ̀ kan. wo fàjà fọ̀rọ̀ ọlẹ́ sọ̀rọ̀ rárá. ṣé o mọ̀ ìpín ìpàdé pàjáwìrì kan tó ti wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ah, mo ti gbàgbé ah, ọmọ sí wọn rẹ. ọ̀rọ̀ ṣe wá gbàgbé ọlọ́pàá. olórí náà kókó sọ fún ọ́njọ́ ni wàá gbọ́ ọ̀rọ̀ pàtàkì. ẹ ẹ dúdú kò wájú yìí ẹ rí ẹ rí ẹ rí báwọn náà tún ti dìde tó tún dúró ẹ tó tún ti sọ ẹ rí ẹ tó wà bẹ́ẹ̀ tó dúró síbi ẹ̀jẹ̀. mo ah, dáwọ́ one two three four four five six seven àwọn bíi méje la wà ń bẹ́ẹ̀ gbé àwọn bẹ́ẹ̀ lórí kan wà ń bíi lójú yàrá mélòó àti di méje yan rèé. ó dájọ́ bọ̀ ó ṣe má rí ikú ìbọn má rí ikú ìbọn ìwàkúwà ni mo bá dójú tí mo ti rí ikú rí. ara mọ. bàbá dúdú ah. ṣé wọn kò tó rí lọ́wọ́ àjọ ẹ̀mí. abẹ́rẹ́ ayé mi báyìí abẹ́rẹ́ ayé mi báyìí ṣé kò tó tọ́ ọ̀nà ògùn yẹn wáyé mi kí ni èyí mi dáhùn ìgbà ìgbẹ́ bàjẹ́ kí ọmọ ìgbà ìgbẹ́ rúrù ìgbà wo ni yóò wé dé ọmọ mi mi gbogbo ògùn ni ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ sẹ́yìn ah, rí gbogbo ẹ̀ mo lè bí ilé ẹ̀rọ ẹ̀kọ́ ẹ̀dẹ̀ dáhùn ẹ̀rí gbogbo ẹ̀ ẹ̀jọ̀ ṣe é sí ogún ni àbí ẹgbẹ́ ìkọ̀kọ̀ sára bẹ́ẹ̀ ló rí gbogbo tó ń ṣẹlẹ̀. ọjọ́ lójú ó ṣe ju èmi náà lójú nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ tí mo jẹ́ òkú fresh hmm? ẹ̀ tí mo jẹ́ fresh àbí nínú àwọn òkú mo ti di ọmọ ìlú òkú ni ah, ẹ ti kú bẹ́ẹ̀ ṣe agbára Ọlọ́run bẹ́ẹ̀ ṣe wọ òkú ni. Ah, máa gbọ́ àbáṣọ fẹ́lẹ́lẹ́ àbáṣọ fẹ́lẹ́lẹ́ abẹ́mi tuntun wù kú gidi. omi náà ṣe wà yìí àbúrò bàbá mi kan ni mo dúró de wọn ikú o ṣùgbọ́n ó ṣú ọ̀fun pé alẹ́ ìlú máa èmi náà fẹ́ skọ́ọ̀tù ẹ̀ ni wọn ní àpẹjọ kan láti bàjẹ́ rà ọlọ́run má pè mí gómìnà mọ́ o mi ò ṣe gómìnà o. gómìnà ni àwọn olùdarí. Ah, àní mi ò ṣe gómìnà mọ́ jàre. tó wàá pé wọn ò kún gbogbo èèyàn ṣé kò yẹ kó o ṣàkíyèsí pé ojú mi ti mì ní. mo rì ní. àlẹ́ kò ó mì. kí ló dé kí ló ṣẹlẹ̀. ta lórí tó dìbò fún mi tí mo fi wọlé gómìnà. ẹ ọwọ́ agbára ni ọwọ́ agbára ni ala dà fún ẹ. kéènì gómìnà gómìnà tó ń pè yàn náà láyé èèyàn fi bàjẹ́ sí wọ́n ti rán dìmọ́ mi o. irọ́ irọ́ o ń ṣọmọ o ń ṣọmọ irú ẹ̀ o ń ṣọmọ tẹ́nìkan lè halẹ̀ mọ́ ẹni tó bá halẹ̀ mọ́ ẹ ẹ bọ́ra bọ́ láṣọ ló wà gbé. èmi náà ti wò bẹ́ẹ̀ o mo ti wò pé kàkà tẹ̀bọ̀rà bọ́ wọn láṣọ ẹ̀bọ̀rà tún wọṣọ fún wọn ni o. ẹ̀bọ̀rà wọṣọ fún wọn. àbọ̀rà wọṣọ fún wọn. Ah, ẹ̀bọ̀rà dalẹ̀ nìyẹn. ẹ̀bọ̀rà wọṣọ fún wọn. kí ni ìṣẹ̀lẹ̀ gangan làwọn mi. láti dé o. kí ni dé. oògùn tó fún mi mm. tí mo sọ wípé mo fẹ́ máa fi rí olè mi ò fẹ́ mọ́. Ah, o máa jọ wọ́ bí. bí ẹni pé mò ń rajẹ eh? mò ń rémèrè mò ń wíwọ oríṣi wọ́ bí. Eh? mò ń rajẹ. káyé ń kó eh? káyé kò ń jáyé sẹ. tó bá jẹ́ pé ìyẹ́ ẹ wà ń bí eh. pẹ̀lú ẹ̀ ń bí tí ìyẹ́ ẹ bá jàjẹ̀ máa rí. sẹ́mi ah, mi ò ṣeré ìṣẹ́bí tí mo rí ni mò ń sọ fún ẹ. àbúrò ọ̀gá mi gangan àbúrò ọ̀gá mi grade one ni nínú àjẹ́. yẹ́n sábẹ́ mọ́. mi ò ṣeré ọ̀nà school ẹ̀ ò jáde ni eh. ẹ ń tó ta sàtìkéètì gidi ní. ṣe olùbá ẹ ń tó yẹ kó mì ó mì wọ. sí mi. bẹ́ẹ̀ ló bẹ àdìmúra jẹ. ṣọlá àjẹkẹ ah! mo mo mo mo kàrà mọ ẹdán mo kàrà mọ ẹdán mo kàrà mọ ẹdán ogun tó ní ẹlẹ́yẹ òwò lọ́wọ́ wé o ẹlẹ́yẹ ò ẹ lẹ́sẹ̀ wé ẹni bá fojú jẹ̀dẹ̀ àwa ìfúnnú àjàbútẹ́ ẹ̀dọ́nú ẹ̀ ìmọ̀ òyò ìgbà orí ẹ̀ ìwo wẹ́ ẹ wọ́n máa fi fọ́ mi fọ́kọ̀ mu ni hmm? ìgbà orí ẹ̀. káyé kò àwọn àgbàlagbà. dódódódó ṣé bára wọn náà yẹ. ọmọdé ń ṣe ẹ. ara wọn yẹ. ọmọdé ń ṣe ẹ. ibi ìkọlọ tí kí wọn tó ń dúró fáwọn àjẹ tí mo sọ a fi kéèyàn dúbà wọn ah, ṣé òun mọ̀ pa wọn lé ni ó wo bí wọ́n ṣe wà yẹn wọ́n lè pa kádà rẹ̀ yọ̀dà sí nǹkan bá fẹ́ àwọn àgbàlagbà la pè jókòó àwọn ìyá wa náà ló wà bẹ mọ́mí yẹn pẹ̀lú mọ́mí mi pẹ̀lú gbogbo mọ́mí àwọn èèyàn ló pẹ̀lú kò sẹ́ni tíyà ẹ ò sì gbẹ. wò wò wò káyé ń kó káyé ń kó hmm? ayé mi ń bàjẹ́. o lè bàjẹ́ láyé láyé ayé mi ń bàjẹ́ lọ. ó bàjẹ́ ti. ẹ kí la fẹ́ ṣe báyìí torí ọlọ́ mo rí wọn lóòótọ́ lóòótọ́ ni àní mi ò fẹ́ mọ́ gbogbo oògùn tó wà lára mi. mi ì fẹ́ mọ́ mi ì fẹ́ mọ́ bí ti mo o fẹ́ mọ́ bí. mi ì fẹ́ mọ́ o. haúsá rìbí ni mọ̀ra ń bi gómìnà kò ṣeé ṣe o. ní ìgbọ̀ kò ṣeé ṣe o. ó má ṣe tètè àkìlódé àyè bẹ́ẹ̀ ni mo ládé kún mọ́dẹ̀ ni kò kún mọ́ sí dandan ni mo ní mi ò fẹ́ rólè mọ́ mi ò fẹ́ rólè mọ́ fi mí lẹ̀ bí mo ṣe wà. dúró náà bí àpàdé bá ṣojú tó gbin báyìí ta ló ní. èmi ò mọ tẹ́ni tó di o. àpàdé tó ṣojú tó gbin ògiri ló ní o. èmi ò mọ o mi mọ o. n tó gbé mi síkùn n tó kó jẹ ara ẹ ló ní ó ti wọnú eegun ó ti wọnú ẹ̀jẹ̀ ó ti wọnú iṣan gbogbo wọn ti rò pọ̀ ó ṣe wà ìmọ̀ ọmọ sọ ẹ́ dàjọ́ nù ni. ó dà kó sí wàhálà ṣebí tó bá kọ́lẹ̀kùn tó bá sọ pé mo ti kú lọ́jọ́ kan ṣe bá a pí ẹ. ọkùtì. ṣe bá pí kó lè pé mi láéláé. ní kí ni má padà para mi dànù ni má lo oògùn má pa pa pa mi dànù mu. mo sọ fẹ́ pé kò tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó ṣe fún mi mo ní mi ò fẹ́ mọ́ o dẹ̀ ní gbé dọ̀dọ̀dọ̀ àti kó máa gbénu mi kí ló jẹ́. o lè lani kò jẹ́ ká máa rí irukúri láàrin mo lè rájẹ mo rẹ́ mèrè mo rí gbogbo ọ̀run ìgbà wo lè yàn ní rọ́jọ́ tó máa kú. ojora ló ń ṣe ẹ ojora ló ń ṣe ẹ ṣùgbọ́n tó bá náà ò fẹ́ mọ́ kò sí wàhálà a kì í ṣe bẹ́ẹ̀ ló tún fẹ́ ṣùgbọ́n torí pé ó jẹ́ tèmi máa ṣe fún ẹ ọmọ kú ni ẹ ti kó gbọ́dọ̀ bá ẹ òfò tó fò gbọ́dọ̀ ṣe bàbá yìí obi ó ń ṣẹni tó lè kú lójijì láéláé kò sí ohun tí kú lè fi kú kò sí ohun tí kú lè ní lọ́wọ́ kí ni kò lè kàn ẹ́ láyé obi ọmọ tó máa ṣẹlẹ̀ ó máa ṣe é ṣe torí mi fẹ́ kí nǹkan kan ṣe ẹ́ bàbá padà sí ibi tó ti ra àwọn tí mo ní kó lọ ra wà níjọ́ sí àtàǹparí òbúkọ ìrántí pò rà hmm, hmm. ewé gbégbé tó máa ń gbére tẹ̀ ní bàbá ni tó ra ǹjọ́ sí o máa rà wọ́n wá padà sí iyẹ̀pẹ̀ tí ó lọ bù wá nígbà tí mo ní kó lọ wá iyẹ̀pẹ̀ lẹ́ẹ̀kan kó bù wá sórí iyẹ̀pẹ̀ tó bù yẹn wà tó wá padà síbẹ̀ alábù iyẹ̀pẹ̀ yẹn wà tó bù wá. káyé ń kò àkógbá yẹn ojú ẹ. káyé ń kò kí ló rí mo jẹ́ mo kí ló dé tó fẹ́ pa mi. kí ló rí kí mo ṣe fún ẹ̀gọ̀gàn tó jẹ́ pé wíwá tí mò ń wá òde bù pé káyé mi dẹ̀ bàjẹ́ síbẹ̀. èrò ọwọ́ ọdún mi kọ́ nílùú ẹ̀ ti máa wá sí ẹ. kí ni o ṣe ní wá síbẹ̀ ayé mi wo ni o fẹ́ bàjẹ́ orí kan tí ó tó ń ṣẹlẹ̀ báyìí ni. gbogbo àwọn nǹkan tẹ́bù ti rà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọjà ni wọ́n ti ń tà mo lówó lọ́wọ́ mo lè lọ ra yẹn padà àmọ́ tó ní kí n padà ṣe yìí wọ́n ti kọ́lé síbi tí mo ti bu yẹ̀pẹ̀ ah, mo bu ni tí mo sọ pé ewu àmẹ́ kí ni eh. mi ò sọ fún ẹ pé ewu àmẹ́ kí n tó bu yẹ̀pẹ̀ eh. mi ò sọ. ó mọ tó ṣẹlẹ̀ kò o máa wá wọn mọ̀ ni o tó bá wá mọ̀ wọ́n tán àwa bá wọn sọ̀rọ̀ bó ṣe láàrin ọ̀dẹ wọn bó ṣe ń pálọ̀ ńlá bí irú táwa yìí wà á fọ́bẹ̀ nígbà bá ti fọ́bẹ̀ wà á wú wà á wú nígbà kan yẹ̀pẹ̀ wà á bu yẹ̀pẹ̀ wà á bá wọn rẹ́ ibẹ̀ padà ó tán wà á mú yẹ̀pẹ̀ wà á bá ṣe nta ní ṣe. kò ní dá àfàwò. ẹ awo ayé. ayé awo ò ní dá. awo ọ̀tẹ̀rẹ̀ mọ̀ fìyà. káyé ń kò kò ní dá àfẹ́ àtàwọ̀ ẹ̀ olórí burúkú dẹ̀. kí ló rí kí ló rí. kò ní yẹyin ẹyin wèrè yìí ní kí ni kí ló ń pè léètò dìmú yìí. ọ̀pẹ̀lẹ̀ ni. ọ̀pẹ̀lẹ̀ o máa pa ẹ́ dànù ni. kí ló rí. mo sọ fún ẹ báyé mi bàjẹ́ lọ ní kí n lọ sílé èèyàn kan kí n lọ wú gbogbo inú palọ̀ ńlá wọn nítorí mo fẹ́ bú yẹpẹ. ẹ ṣé wàá bú símẹ́ǹtì wa. nítorí mo fẹ́ bú yẹpẹ kí ló máa wú wú ilé onílé tó bá jẹ́ lè bá bálákù bàbá ẹ̀ tó lè gbà jóná báwo lẹni tó ní ilé ìbáṣe rí tó ní ilé ìbáṣọ. sójà ló ń gbé bẹ́ẹ̀ sí wọ́n lè ti kọ́ síbẹ̀ mílíkì fóònù náà pé o. ẹ kò lè ṣe bí gómìnà ni wọ gómìnà sójà ń tẹ̀lé gómìnà ni kìí ṣẹlẹ̀. àwọn baba ńlá kún baba ẹ wo ló dìbò fún mi tí mo fi wọlé gómìnà torí Ọlọ́run ibo mo ti gbàpò tí gómìnà orí pósítà mi ń tà ni. jóná jóná ṣé gómìnà gómìnà gómìnà tá a máa ń wí yẹn ṣé gómìnà ẹlẹ́nu ni ẹni. ó dẹ̀ máa fi mí ṣe ètò ọ̀rọ̀ ayé mi ń bàjẹ́ lọ yìí kí la fẹ́ ṣe. tó bá gbọ́ tán ni ayé yín ò lè bàjẹ́ wọn náà sọ bẹ́ẹ̀ ayé yín ò lè bàjẹ́ sọ bẹ́ẹ̀ òbí wọ́n ṣeun ó dà ọmọ tá a máa ṣe. Ah! Hmm. kí la máa ṣe báyìí dọ̀tún ló lọ o káyé ń kó kí la máa ṣe. ó mọ ohun tó ṣẹlẹ̀ tí mi ò bá ní parọ́ fún ẹ torí àwo lèmi àti ẹ àtijọ́ wà àtijọ́ lẹ̀pọ̀ tipẹ́ mi ò dẹ̀ gbọ́dọ̀ gbàdúrà kí nǹkan ṣe ẹ kò ní solution àfi kó filẹ̀ bẹ́ẹ̀ kó jẹ́ kó wà bẹ́ẹ̀ ó ti gbọ́ sórí tó bá ní o fẹ́ gbìyànjú pé ká mú n tó gbé jẹ tó gbé mì tí o fi dọmọkùnrin tó ń rí gbogbo tí ó yẹ kó máa rí tó rí inú ayé tó ráṣìírí ayé tó rí fún ọmọ ìyá mi òṣòròǹgà ọtẹrẹ máa fi àwọ àjọlọ àjọbọ ohun tó fi ń rí gbogbo ẹyẹn tó bá ní ká mú kó lọ́dọ̀ ọ̀dọ̀ ló kàn. tó bá gbọ́ péré ní dìgbòlúgbì ní wàrà apà ní. pé màá yàgò. lẹ́sẹ̀kẹsẹ̀ kò lè pẹ́ rárá bàbá yọ ní ìsìn kò lè tó ṣẹ́jú márùn-ún ọ̀rọ̀ ẹ̀ má bẹ̀rẹ̀ sí tàsí. bẹ́ẹ̀ ni. wo bí kò ní solution solution kan tó wà bẹ́ẹ̀ ni pé kò kàn ṣiṣẹ́ ní báyìí ó tán wàá lọ gbìyànjú ẹ̀ wò tó lọ gbìyànjú ẹ̀ wò tó bá ń gbọ́ ó ń lọ náà ó ń lọ náà wàá kàn máa kọrin kiri ayé ni kí n jókòó jẹ́ kí n fẹ̀yìn tì. bàbá ẹ̀ ń kọ́. àwọn ti kú. ètò jẹ́ bí àbúrò bàbá ẹ̀ ń kọ́. nígbà tí wọ́n kì í sọ̀rọ̀. èwo wá ló wà nínú àwọn fámìlì yìí tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ àwò tó ń ṣe nílé kí ló fẹ́ bá wọn sọ àní púpọ̀ ni mm-hmm. mm, Arẹ́gbẹ́ṣọlá àní púpọ̀ kí ló fẹ́ bá wọn sọ. jọ mo ní ìdí àdírẹ́sì wọn ni jọ. Arẹ́gbẹ́ṣọlá àní púpọ̀ ni. jọ fún mi ládùrẹ́sì wọn. oníwọ̀n ọ̀ràn kì í dọ́dọ̀ wọn. mo ti gbọ́ mo ní láti dọ́dọ̀ wọn torí orí mm-hmm. burúkú tí wọ́n ń ṣe àwọn ò ní ṣe òṣì eh? ah! tí wọ́n ń ṣe àwọn ò ní láǹfààní àti máa ṣòṣì torí olórí burúkú ni ẹ bá yìí. awo ló sọ sí awo orí burúkú wo ló ń bá káàkiri. awo ló sọ sí awo oṣù wo ló ń ṣe. awo ló lùpẹ̀ náà ni. awo ló lùpẹ̀ burúkú yẹn ni mo ní bóni ọ̀sẹ̀ mọ́. awo ọ̀tẹ̀ ni mo fi. ó yẹ ìpínlẹ̀ dọ́dọ́dọ́dọ́ máa bá mi kú sílẹ̀ ọ̀dọ́ ni mo ní mi ò fọ́ lé mọ́ mi ò fẹ́ mọ́ lé mọ́ jẹ́ kó yọ kúrò láyé mi èwo ni kí n máa rájẹ kí n máa rí gbogbo kan káàkiri dọ̀dúrọ̀ ọlọ́run tó bàbá kẹ́kẹ́. ọ̀sán ló sọ́jú ọlọ́run kẹ́kẹ́ kẹ́kẹ́ kẹ́kẹ́ ẹ sáwo ló ń sọ́jú ọlọ́run ẹ̀sà wo ló sọ́jú ọlọ́run ah, ẹ̀sà wo ló sọ́jú ọlọ́run bí mo ṣe ń lu èrè tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò mọ̀ kó mọ sí àfọwọ́ èrè tó bá káàkiri ẹ̀sà wo ló sọ́jú ọlọ́run. ó gbá o lójú ó gbá o lẹ́nu ó pe fálẹ́gẹ̀ ó pe. bọ̀bọ̀ tó ń fi sínú mi yá yọ kúrò yá yọ kúrò mẹ́wọ́n ní mi ò fẹ́ mọ́ o mi ò fẹ́ rí nǹkan kan mọ́. ó yọ alágbó jẹ̀dí olórí. báwo wá ló ní ṣe ń sin ṣé wàá ó kìí ṣe wọ́n gé bẹ̀tà díẹ̀díẹ̀. báwo ni wọ́n ṣe ṣe eh, mítì tẹ̀ lọ ṣe nǹkan ṣe tí wọ́n sáré parí ẹ̀ nìyẹn ni. Eh, actually àti ẹ̀ ti parí ẹ̀ bọ́ mi lè gbọ́rọ̀ kọ́ báyìí kò expect ní jókòó síbẹ̀ náà lọ́sọ̀ èmi àti Williams làjọ lọ sọ ti fòun sílẹ̀ pé kó mm. pẹ̀lú báwọn ah. ní pẹ̀lú ẹ̀jẹ̀. ẹ ṣe ọkọ mi ẹ ṣe eh, mo ní ẹ bá mi kí ìyàwó kọ́ a. ọpẹ́lọpẹ́ wọn ọlọ́run náà láwọn ni ẹ bá mi kí wọn kó kó tó jù. ìzúra ìzúra iṣẹ́ ìyàmọ́pá ni ìyàmọ́pá ń ṣe. ìwé ẹ̀gbọ́n mi ẹ sábà ń sọ̀rọ̀ bóyá bó ṣe rí ní ìsìn bóyá yóò jẹ látìgbà tá a ti gbé wá ìyá fi yàn jẹun bá a ṣe ń fúnjẹ sí lọ́nà báyìí bẹ́ẹ̀ níbi gọ̀rọ̀ gọ̀rọ̀ bẹ́ẹ̀ ni dókítà sì sọ wípé tí ó bá ti jẹun àwọn ò lè fún lábẹ́rẹ́ o. kí o lè mú bọ́ wá bẹ̀rẹ̀ ṣe ẹ ń fún ó ń bì ní kò jẹ rárá. ó ń bì bá a ṣe ń fún un níbi ọkàn ìdíwọ́ mọ́nú ni ariwo inú ò ní pa. ẹ wo bí màmí nígbà tí ẹ ò jẹun tó ní pèsè lẹ́yìn bí àgbàlagbà ní fúnra ilẹ̀ máa bó ṣe máa dúró nù yìí ẹ ti gbogbo yẹn wà nílẹ̀ tó ṣe wà wọ́n ti béèrè ibo ni ibi tí dáàdi lọ ẹ fi gbogbo yẹn sílẹ̀ ẹ jẹ́ kára yín yá náà jàre ah sorry ti wá ládé ah, àádọ́ wọn náà làwọn ọ̀nà ọ̀fẹ́ báyìí sọ̀rọ̀. pẹ̀lú ọkọ mi ara mi balẹ̀ pẹ̀lẹ́ báwo ni ọkọ ẹ kọ́ má bọ́ ọkọ ẹ jà ọ jọ̀ọ́ torí ọ̀nà kó tọ́jú ọkọ ẹ ṣùgbọ́n ara mi balẹ̀. Ah! Kí ló dé báyìí ẹ̀fọ́ bá mi pe dókítà wa ẹ̀jọ́ tí mo lọ. Ah! Ah! What's that now? Ogunde o. Ó ti bẹ̀rẹ̀ bámi ah! pe dọ́kítọ̀ yẹn wá náà ọ̀pọ̀ta àfẹ́sí. ẹ ẹ olúwa o bọ́dọ̀ sọ̀rọ̀ kọ́ ẹ ẹ kúndé o yé fi ìwò yá rẹ yé ẹ gbà mí o. ẹ má pariwo ẹ má pariwo. kí ni kò sí kò sí pọ́lẹ́mù sá kò sí nǹkan kan sá kò sí ẹni tí ìdáde kò sí nǹkan kan no ẹ má pariwo mi ìṣọmọdé náà ẹ má pariwo ẹ má pariwo kò sáré ẹ jẹ́ ká kí dọ́kítọ̀ wá sá kò tí ì sí nǹkan kan kò sí nǹkan. ọwọ́ yìí omi fi nǹkan kan bẹ̀rẹ̀ mọ́ ara tó. ẹ máa wọ ní máa tẹ̀lé sọ́n sínsìn sí. mo máa pe dókítà sí mo máa pe dókítà mo ọwọ́ yìí o kò mi fi lẹ́ni. ìyá lọ sọ̀rọ̀ olúwa ìyá lọ sọ̀rọ̀ mọ́. ẹ máa bọ̀ta ẹ máa bọ̀ta kò tí ì sí nǹkan sà ẹ jẹ́ kí n sáré pe dókítà wọn. mo ń bọ̀ sà kò sẹ́ni oh my god. ẹ mọ́mí mọ́mí ọwọ́ yìí kí ló dé o kí lè ṣe gan kí lè ṣe tẹ́ ò lè ṣàforíjì o tíjìyà burú fìgbà gbogbo yà ó ń jà ó láyé sí kí ló dé o kí lè ṣe gan kí lè ṣe tẹ́ ò lè ṣàforíjì o tíjìyà burú fìgbà gbogbo yà ó ń jà ó ṣe bí wọ́n ń jẹ. dádì. kó má bọ́lá jẹ́ o. ṣé bí wọ́n ṣe ń kú rèé mo ṣì rí wọ́n ń jẹ ta even wọ́n promise mi pé wọ́n máa fún ah, ah, ẹ̀ṣẹ̀ mi gan-an kí ni mo ṣe tí wọ́n lè dáríjì mí ta lẹni tí mo ṣe tí mo dè sá gbogbo nǹkan tó ṣẹlẹ̀. ẹ ẹ dáàdi ẹ wo ẹjọ́ nítorí ọlọ́run ẹ má bàrà jẹ́ mọ́. mo wọ ọlọ́run mi. mo fi ọlọ́run ọba bẹ̀yìn. ah ga o. ní agbára ọlọ́run irú nǹkan tó ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ nínú ìdílé mọ́ ní agbára Jésù Kristi àbúrò tún ní ṣẹlẹ̀ nílé ṣe ti pọ̀. ọ̀gá ẹ kú àtẹ̀mọ́ra ẹ pẹ̀lẹ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bàrà jẹ́ ẹni tó bá ní kó dùn yín kóun náà pa tiẹ̀. Ọlọ́run nìkan ló ṣe tó fẹ̀yìntì Ọlọ́run nìkan ló tó fẹ̀yìntì ah! àmọ́ kọ̀ọ̀kan ni mo mọ̀ tó dá mi lójú nǹkan kan báyìí ló dá mi lójú èèyàn tó pa kó báyìí kò ní kájú èèyàn tó pa kálábàbọ̀ kò ní kọ́ṣù èèyàn tó rògbò tó bá payá mi tán òun máa máa kiri inú ilé yìí òun máa máa ṣojú ayé kó má lọ rọ kò lè pọ́sibú inú ilé yìí kò lè pọ́sibú. Tiwa that's okay that's okay. ó ti kọ́ mọ́ mi. ìyá ọmọ pa <laughs> inú ilé ìdánwò yìí o. <laughs> ẹ má jìnnà síbi rárá rárá. mo ń tọ́jú ẹ̀gbọ́n mi gbogbo tẹ bá fẹ́ mọ́ sọ fún mi n ní fílẹ̀ nígbà kọ̀ọ̀kan ló lé. ọlọ́run o ìyàwó ọ̀gá fi ló wénú ni wọ́n fi inú wénú náà jẹ́wọ́ báyìí ẹ́ tó bá jẹ́ wípé wọ́n ti wò wípé kò sí bó ṣe lè wù kó rí ẹni bí wà nínú èèyàn ni èèyàn wà nínú ẹni bí ni kò sí bó ṣe lè wò kó rí wọn ò ní kúkú tán kú yìí wọ́n fi inú wé inú wé nínú ah just like that wọ́n dẹ̀ lọ ẹni bí dẹ̀ wà lẹ̀ ó dẹ̀ gbádùn ó dẹ̀ mú ó dẹ̀ jẹ ẹni bí dẹ̀ wà bí ó dẹ̀ wà lù bí wọn ò dẹ̀ mọ̀ pé ní bíire àdẹ̀tí sọ́dẹ̀ dìṣòro torí ọlọ́run kó má lọ jẹ́ pé inú èèyàn náà ti máa hàpíà. Ah, ẹ wo kò sí nǹkan báyìí tó pamọ́ lójú Elédùmarè ó lè pamọ́ lójú gbogbo abáyé o but kò sí kan náà téèyàn ṣe ní ayé ìtọ́lọ́wọ́ ọmọ pa ẹ̀. ọlọmọ ọyọ lọ. téèyàn kọ́ máa rọ́pò lè ṣe kàgbọ́n ọ̀nà rẹ̀ sì máa ṣe gbogbo fẹ́ ẹnu ilé náà máa ṣe náà máa ṣe ọdún tó máa ṣe ẹ wò ó ẹ fi gbogbo yẹn lẹ̀ ọlọ́run nìkan ló ń tọ́jú èèyàn ọlọ́run ló máa bá mi tọ́jú bàbá mi dájì ṣẹ́ni kòkòrò tó ń jẹ̀fọ́ báyìí ìdí ẹ̀kọ́ ló wà. <laughs> má gbàrà rárá o kó ta gbogbo ẹrú kó pa gbogbo ẹ̀jẹ̀ kí gbogbo ẹ̀fọ́ lójú rárá o ó kárí ó kárẹ́ ara tá à ń wíre ayé àtijọ́ náà máa ń sọ wípé ọmọkùnrin ló ń jákọ́ ni ọmọkùnrin ló ń jákọ́ ni ṣé bọ́bọ́ obìnrin ló bẹ̀rẹ̀ sí ní pariwo tó sọ gbogbo ọ̀rọ̀ yìí akọ́nikọ́ni nínú ilé má gbà kó bọ́ gbogbo ẹ̀ lójú jẹ́ kó kó kó kó kó kó kó fọ gbogbo ẹ̀ lójú ráúrá bóòrè bóòrè lágbára ọlọ́run lágbára ọlọ́run lágbára ẹlẹ́dàá mi lágbára gbogbo tí mò ń ní tínú mi fi ń dùn pàlàpàtà gbogbo ẹ̀ làṣírí yìí máa fi tú ẹ̀yin olórí burúkú ìkàdédé yìí níwọ àṣírí àtúnú lè. ẹlẹ́bí o dádì ẹlẹ́bí o ẹlẹ́bí mo ti èyàn kọ́kọ́ tẹ́lí ẹlẹ́yìn kọ́kọ́ àwọn lẹ́ni àwọn ọmọ yìí nìkan lẹ́ni ẹ̀yà kọ́ni wá ní kọ́kọ́ bá ṣe bí olórí burúkú kọ́. ẹ ẹ wo ti tó ó ti tó ó ti tó ẹ jọ ẹ má bínú everybody tí ẹ bá ní mind ẹ jẹ́ ká gbàdúrà ká fi gbogbo lọ́wọ́ ọlọ́run ọba lọ́wọ́ ah, ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù ọlọ́run aláàbò ní orúkọ jésù ààbò ọlọ́run kún wà nínú ilé yìí tẹ́ bá wá rí ẹnikẹ́ni èyí tó wà nínú òkùnkùn tó ń tafà sínú ìmọ́lẹ̀ ní orúkọ jésù ní àìpẹ́ yìí olúwa tú àṣírí ẹ̀ àmín ẹ̀mí mọ́ ṣe bẹ́ẹ̀ àmín adúpẹ́ wípé ẹ ti gbọ́ jésù kristi agbára wa. àmín. kó ń bá ní. ìṣó ló fi sọ. oyún tí bọ̀mù bọ́mú bá ní. ìṣó ló fi sọ. oyún tí bọ̀mù bọ́mú bá ní. ìṣó ló fi sọ. tá a bá gbálẹ̀ tá a bá gbàtà. àtọ̀ àtàrà sí. akiriboto. pàápàá akiriboto. pàápàá akiriboto. pàápàá akiriboto. pàápàá akiriboto. pàápàá a a a a a kiri kiri kiri kiri akirifoto akirifoto akirifoto akirifoto a kiri pápá akirifoto a akirifoto pápá akirifoto. Farabalẹ̀ farabalẹ̀ jẹ́ àlọ́ sọ́sítù. Inú mi. Jẹ́ àlọ́ sọ́sítù. Farabalẹ̀ oṣù oṣù. Rọra rọra rọra. Jẹ́ àlọ́ sọ́sítù rọra. Rọra rọra. Rọra balẹ̀ balẹ̀ balẹ̀ balẹ̀. Balẹ̀. Rọra rọra. Balẹ̀ balẹ̀ balẹ̀. Kí lè ṣe tẹ́lẹ̀ lè ṣàforíjì yóò tíjì aburú. Oh, Mr. Williams ṣe rí gbogbo ọlọ́run ló yé ẹ àwa kàn gbìyànjú ni ẹ gbogbo tó kọ wọ ọlọ́run ló wà ọlọ́run nìkan lọ́ba tó lè wòyàn sàn all i just advise ni pé ẹ ṣáà yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé kò jù báyìí lọ ẹ let's keep trying ọlọ́run máa ṣe ní ètò ìdálágbára ọlọ́run. doctor ọlọ́run á ṣe for how long doctor this is ninth time I will be having miscarriage. Ìgbà wo kò wọ́n ni mo fẹ́ bímọ? Ẹ sọ fún mi. Um, Matron. Doctor, ah. ẹ̀wọ̀ bàbá gate máa yẹn. Ẹ̀wọ̀ ẹ̀wọ̀ Oh. Oh, oh dùn, ẹ sọ fún pé mo for me Ẹ Eh, we shall pé mo máa tẹ̀sán yẹn All right. Ah, Mitron. ẹ pẹ̀lẹ́ mà, ẹ Ehm, nurse Temila Oshego. thanks so much We really appreciate. dadi ẹ kò lè sàn. oh thank you very much thank you. um, uh, matron matron ẹ nílùú ìwé lè Eh? Oh, inú mi dùn yìí pé ẹ̀yin fúnra yín you are a competent nurse and again we mo kí believer ni all i would just advise ni pay a mad gbàdúrà ẹ máa gbàdúrà dáadáa gbogbo àwọn tẹ́ gbogbo test ta ṣe pátápátá both of you are medically sound láti bímọ so kò sí nǹkan kan tí ó ràn pẹ̀lú ẹ̀yin méjèèjì but the only thing tí màá kọ́ advice ni pé ẹ jẹ́ kí a máa gbàdúrà ọlọ́run á ràn wá lọ́wọ́. owó ọ̀rọ̀ ní dọ́kítọ̀ sọ yẹn please abeg you fi òjò ẹ̀ lélẹ́yìn náà tí patient kan bá ń bara jẹ́ báyìí wọ́n ló yẹ kó tún máa dọ́gbọ́n bá sọ̀rọ̀ ọlọ́run má ṣàyé wa bí àtúpà àtúpà tó ń tàn fáyé ríran ṣùgbọ́n tí orí ra ẹ̀ àmì. àánú <sighs> méjì ń ṣe mí ọlọ́run má ṣe wá ní ọ̀bẹ tí gbé gbogbo igi tí ò lè gbé ìkù díẹ̀. àmì o kọ́lọ́run má ṣe wá látùpà tó ń taná fún gbogbo ọmọ aráyé tí ò lè taná rí ìdí ara ẹ̀ ṣọ́kọ̀ matron ló tún gbé dé. ọ̀rọ̀ matron ni o. sọ̀rọ̀ fún mi bùlà. ṣe nísìn ọkọ matron bẹ̀rẹ̀ sí ní ké ní ikú ń jábọ́ ló mú ló ń jábọ́ lẹ́nu ló bẹ̀rẹ̀ sí ní jábọ́ létí ọkọ ẹ̀ wá sọ fún dókítà wa ẹ bá mi bẹ̀ mi ẹ bá mi ṣe ó ṣàbẹ̀rẹ̀ sí ní àdúrà tèmi kan ti ẹ̀ ń bàgbà ni pé kí ọlọ́run kó bá mi fún ní ọmọ láàárọ̀ kó kú lálẹ́ wọ́n á lè máa fi orúkọ ọmọ kan pé méjì ọ̀hún bọ̀ kò sí. <laughs> ọlọ́run ti fún tán torí bọ́lọ́run ṣe ń fún lọ́mọ yẹn tán nìwọ fúnra ẹ̀ sọ̀rọ̀ yìí ah, ah, ìwọ gan ò ti ẹ̀rọ ni àwọn èèyàn á máa wá láti ta wọ́n máa gbé ogun ayé wọn bọ̀ méjì wọn àwọn wọlé àlọ́ máa gbàdúrà fún wọn tó bá dé gbàdúrà yẹn fún wọn ah, ara wọn á dẹ̀ yá problem wọn á solve ṣé o mọ iye ogun tó ti wá ré sí orí matron o wá ní kọ́lọ́run fún lọ́mọ ó fún tán ni jésù dé kó lè gbọ́ pa wo òótọ́ ọ̀rọ̀ máa ló sọ make sure sọra wọn dìde olúwa ló gbọ́n àtàgbọ́ mm. jésù ni nítorí pé wọ́n fẹ́ tú ọmọ èèyàn sílẹ̀. now you are talking o ṣe gẹ́ẹ̀tì nǹkan tí mò ń sọ ń sìn yẹn wo yẹ́ ẹ̀ ti ń ké lókè látàgbọ́ kó tètè lọ attend. Ah, mo máa lọ mo máa lọ wo tètè sọ èmi gan mo máa lọ jẹ́ ká yanjú eléyìí náà. ọ oh, má lọ jẹ́ kí ìyá oníyàkú sí ẹ lọ́rùn wá ró kúérì. Ah, ó dáa mo ti gbọ́ wọ́n ló mọ̀ ah, wọ́n bá mi ṣàánú wọn ṣá. ọ̀rọ̀ mi tún ọ̀gàn tó ẹ pa yíyẹ̀ sí fọ́. tẹ́tí sí wọn. Ya, te meses o qué? Ya está. Ah. Ẹ̀rẹ́ ṣẹlẹ̀. Ẹ sà. Láàdùn. Àmì sà. Gbogbo nǹkan tí o bá dáwọ́lé àmì sà. láti ìgbà tí mo ti bí ẹ mi ò mi ò rí bàjẹ́ kankan rí ò dẹ̀ kọ̀hún sí mi lẹ́nu. ṣe sá. my dear. sá. yorùbá máa pe kínní kan ní àṣàmọ̀ mi mọ̀ bóyá yorùbá ẹ̀ débẹ̀ àbí kò débẹ̀ tí o bá wà mọ̀ màá sọ fún ẹ lẹ́nu lọ́jọ́ tí màmá yìí jẹ́ aláìsí àwọn ọ̀rọ̀ tó ń sọ kàǹkàǹkàǹkàǹkà sí ìyá mọ́kọ́ àbẹ̀bí tó jẹ́ àbúrò mi àwọn ọ̀rọ̀ yẹn pọ̀ jù ó mú àṣà dání èmi ò mọ nǹkan tí wọ́n rí o a ní nítorí kó tó máa sọ àwọn ọ̀rọ̀ tó ń sọ tó ṣókùnkùn sí mi bàbá yín gbogbo bó ṣe ń sọ̀rọ̀ sí ìyá mọ́kọ́á ní ọjọ́ yẹn gbogbo àṣàmọ̀ lóríṣiríṣi tó ń sọ òun fìbínú sọ̀rọ̀ ó kàn ń sọ sọ àwọn àgbàlagbà dẹ̀ sọ pé wọ́n lè bú àgbà àbúrò mi ni ìyá mọ́kọ́á ṣe are you trying to tell me pé wọ́n ní ó ìyá yín ni or what náà tí wọ́n bá kò ń bí àwọn tó wà lọ́ọ̀kan wa ẹni tó ń bá mi ṣe àtìyàwó ẹ̀ ibo ló mọ̀ tọ́rọ̀ yẹn máa dé ibo ló mọ̀ tọ́rọ̀ yẹn máa dé mí mọ nǹkan torí o torí wọ́n tájẹ́ òbárí kì í gbó mo fẹ́ gbó láti ọ̀nà ni mo ṣe pè ẹ́ mi ì dẹ̀ fẹ́ kẹ́nikẹ́ni wà ń bẹ̀ bí ṣe jẹ́ mi àti ẹnìkan. Daddy, with due respect, ìyá mọ́kọ́ ò lè sọ fún mi pé àwọn ọmọ nǹkan tó ṣe mọ́mì mi o. Kí ló rí? Ẹ ṣe. Ṣé mo wípé nígbà tí mọ́mì máa ní àtàkì yìí, ṣé mo pé kò sí ẹlòmíì bíbáyìí yàtọ̀ sí àwọn àti mọ́mì? Uh, yes, òótọ́ ni, but ìyá mọ́kọ́ pẹ̀lú màmá ẹ̀ wọn ṣẹ̀ṣẹ̀ jọ ń wà nílé yìí dáàdì kan ṣèyàn nìkan ṣé mo wípé láti ọjọ́ tí mo ń sí àti amógbátọ́ ti jọ ní confrontation abẹ́ ti gbàgbé ni ní ìyọjọ́ tèmi àti tòkun ọ̀tá jọ ní disagreement ṣé ti gbàgbé ni. ìjẹ́wọ́ pẹ̀lọ́pọ̀ ẹ. mọ́mi kẹ̀dẹ̀ máa wá wò ọ̀rọ̀ tó ń tì torí ẹ̀ bá mi jà yìí kò kí ń ṣe pé ó kà mí bí ẹni pé mo ṣe nǹkan tó ń tì torí ẹ̀ bínú. No even nígbà tí àwọn àbúrò mi bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí òun ni mo tún support ẹ wò rí mi torí nǹkan tí ò ń ṣe pé bóyá ń ṣe ló ka mi pé mo ṣe ó ti wá bínú kúrò lé ẹ wò ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀ kan ni ẹ bá mi sọ fún un kó máa ṣe sùúrù kò ń ṣe gbogbo nǹkan náà la máa máa sọ dìjà tó máa jẹ́ kó ti máa kẹ́rù bọ́ọ̀n bọ́ọ̀n bí ìyàwó mi ṣáà ni kó stop láti máa mú ẹrù wá síbí náà. Ah! <laughs> pẹ̀kẹ́lẹ́ pẹ̀kẹ́lẹ́ ọ̀rọ̀ ṣògo Tiwalade nígbà lọ sọ̀rọ̀ rẹ ní gbogbo gọbẹ. wọ́n bó ṣe sọ ọmọ ọlọ́mọ ẹ́ dẹ́kun bó ṣe gún onígbùkúgùn nìkan lórí tó bá ṣe bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ pèjì wí ó lògùn ayé kan ní sí ọ àbọ̀ mi fẹ́ mọ̀ ẹ tó bá tó wá ọba tó ọba sọ gbé pààyàn ní ìwọ gbogbo ẹ máa ẹ jọ torí ọlọ ẹ má wíṣọ ọmọ mi ní bad luck mo fọlọ́run bá bẹ̀yìn tí ẹ bá mọ bó ṣe máa dá sọ̀rọ̀ ẹ má dá sí. wọ́n ah, ah, ti ṣe máa ń wo àgbàyà báyìí ná because tí n bá sọ̀rọ̀ nísìnyẹ́ ni mo root sí yín kí ni gbogbo problem yín ọkọ àtìyàwó ń jà wọ́n dẹ̀ wọ́n ṣe kẹ́ try láti settle wọn ẹ wá sọ kọ́tọ̀kọ́tọ̀ ṣọ̀rọ̀ nìyẹn ni <laughs> awítẹ̀lẹ̀ rọmọ àlè bọ́lá ti rọmọ àlè. n hmm, lè bá mi ẹ̀gbọ́n mi wí mọ́ o tiẹ̀ ti dáa bẹ́ẹ̀ irú ròǹbòrò anyway àbọ̀ wá bá ní tiyín Tòkunbọ̀ Tòkunbọ̀ ṣé o mọ̀ pé gbogbo nǹkan tá sọ ìwọ ló dálẹ̀ just keep quiet ṣé o mọ̀ pé ìwọ ló cause gbogbo kìíní ìwọ ló jẹ́ kí n máa gbọ́ rubbish sétí jọ kí ni problem ẹ why you no man enough to take care of your home no tell me irú ọkọ wo ni ìwọ báyìí ná because ọjọ́ tó ti fẹ́ ọmọ mi ni mo ti yànjẹ́ ẹ̀ fún ẹ tó bá ṣe anything only right láti discipline ẹ̀ yeah wá every time wàá máa wá wàá máa wá rojọ́ ẹjọ́ àwító láwọn fámìlì ẹ̀ kí ló kàn fámìlì ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọmọ mi no tell me no no no no do not just apologize to Mama bẹ̀ mí you are a man go and get your priorities right lo learn how to take care of your home. ẹ pẹ̀lẹ́ o madam tiwalade jọ ta ló fi wà burúkú jọ náà no dá mi lóòótá ló fi wà burúkú jọ ọjọ́ òní mo ti raise ọwọ́ mi tí mo fi na ọkọ mi answer me ó wá sọ̀rọ̀ ẹ̀jí ọmọ ta ṣòro pé o lè wá dálé mojú sí bíbá yìí ni it's not going to work ó wá jẹ́ káwọn kan máa sọ̀rọ̀ sí mi anyhow àwọn tí ò tẹ̀ tó bá mi sọ̀rọ̀ bí ò bá ṣe pé nǹkan náà bí ò bá ń sọ̀rọ̀ ilé ọkọ who is she why tó lè respect ọkọ ẹ why tó lè ṣe foundings ẹ náà kó tó máa judge gbogbo ṣe ṣọkọ ẹ léṣe ṣó make sense ni ṣàkóso. let me tell you something tó bá bìlì kò lè fọkọ ẹ sílẹ̀ pé wàá padà sílé mi kò possible kò sáyè yẹn bí báyìí now go and kneel down and apologize to your husband. mummy. don't mummy me go and kneel down and apologize to your husband. no no no no no don't do that don't do that please. ẹ má jẹ́ rin yín bí báyìí mọ́ o ẹ má ẹ má kẹjọ́ kọ̀ọ̀kan délé mi mọ́. Tókunbọ̀ ṣọ́ ara ẹ̀ o next tó bá máa nà ẹ́ sí mi o. <laughs> <laughs> all right darling pẹ̀lẹ́ awítọ́ náà má délé mi mọ́ o. àjàmọ́ ó ti jà mọ́. ẹ ó tiẹ̀ da ẹ gbọ́dọ̀ jà o lórí ẹ̀ ẹ̀ ṣáà fi jò fi wá ẹjọ́ mi ẹ káàárọ̀. Mm. so Tiwalade. ẹ ká sí i. ìgbà tí mo pè yá ẹ kí sọ fẹ́ kí n pè wọ́n náà kí n. Ah, ah ìyáfìyìn uh-huh. ó tiẹ̀ dá báwọn ìyáfìyìn uh-huh. ǹjọ́ ọjọ́ mọ̀ pé látijọ́ tí mo ti bọ́ ọmọ rẹ wí uh-huh. àtijọ́ náà lè ti ṣe gbọ́npọ́npọ́ sí mi ó ti ń tó bí ẹ̀mẹ́ta títí ń wá hà yín tí ò ní kí mi tí ọmọ sí gbọ́ngbọ́n kú sí mi sọ wá dáa bẹ́ẹ̀ kí mo gbọ́dọ̀ bọ́ mi ẹ̀gbọ́n mi wí. ẹ jọ ṣé mo lè béèrè question kan lọ́wọ́ yín ṣé àgbà tó dánú torí ẹ pé ṣé bó ṣe máa ń dá sọ̀rọ̀ lẹ́yìn ṣe dá sọ̀rọ̀ lọ́jọ́ yẹn no ẹ dá mi lóhùn ṣé bó ṣe máa ń dá sọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀ ni. bẹ́ẹ̀ ni kẹ́ má lágbèkalẹ̀ ọ̀rọ̀ àtọ̀ ẹ wá advice ọkọ ẹ pé kó lọ fẹ́ yàwó mi ṣé òbí gidi kan máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣé tó bá yẹ pé ẹ̀yin lẹ́yìn ẹ ẹ advice ọkọ ẹ bẹ́ẹ̀ pé kó lọ fẹ́ yàwó mi. ìyá fi lẹ́nu rẹ. yes. ó ṣẹnu gbàgàdà gbàgàdà bí ilẹ̀kùn pálọ̀ ilé ńlá ó ń bú mi ó sì níyànlé àbí àbọ̀ níyànlé ha ó tiẹ̀ ti wá dáa bẹ́ẹ̀ ó ti wá dáa bẹ́ẹ̀ kó sí nǹkan kan wo tí ẹni mò ń wí fún ọ o hmm. ìwé mímọ́ sọ wípé ọmọ tá a bá bá wí tí ó bá wàrùn ni ó ní yóò parun ló. ọmọ tèmi ò ní parun o ọmọ tèmi ò ní parun mo lè nà yín fọlọ tẹsán yẹn ọmọ tèmi ò ní parun ah, ah. kẹyà mọ ni irú irú ìyá òṣìwò lélẹ. ó lè ti ẹni sùúrù ẹni ah, sùúrù ó sọ pé ẹni tí ò bá ní irú aṣọ lórí kan kò ní sọ pé kó má yà. bẹ́ẹ̀ni. ẹni tí ò ní wẹ ni ò lè mọ yẹ ẹni. bẹ́ẹ̀ni. tiwalade. yes lẹ́nu rẹ lẹ́nu ẹ̀ kí lẹ́nu yóò rẹ gbà. kí lọ fẹ́nu mi gbà. kí lọ́nà tó ń sẹ́nu tó ń sẹ́nu ṣe fẹ́ lọ́nà tó ń sẹ́nu. ẹ má tiẹ̀ tàka sọmọ mi ní àpò mo ṣe é pàpà ẹni ọmọ fẹ́sì mi ṣe fẹ́ sọmọ mi kí ló dé. ẹ gbọ́n mi ni ọmọdé ti dáná mi ni ọmọdé náà mo pa ní àwọn olórí burúkú èèyàn. ọ̀dà. ẹ lọ kí ni problem tẹ̀ nínú abẹ́bí. ẹ̀gbọ́n mi. kí ló dé kí ló ṣe é. mo sún. òwú ẹ tó ní làákà ilé nìyí ọmọ ẹ wà tí ọ̀dà ò lè bá wí wo tí wàá ládé jẹ́ kí n sọ tọkọ fún ẹ ohun tó máa dásílẹ̀ lọ́njẹ́ kágbára ẹ̀ ká. dájú èmi kọ. jókòó sínú ọkọ ẹ o jókòó sínú ọkọ ẹ máa dá ẹ̀dá irú jókòó sínú ọkọ ẹ yes jókòó sínú ọkọ ẹ ṣé àbúrò wa bí àti yẹ́sì wọ́n máa jà lójú ẹ̀ inú àdébàdàn àbí àwọn àpapọ̀ abẹ́ òkò lẹ́sẹ̀ abẹ́ ẹ̀kọ́ ìwọ tiẹ̀ náà ìwọ náà aláìníláka ìyàgbàlagbà ni ẹ. ẹ̀gbọ́n mi ṣé wọn bá táyì náà fẹ́ sọnù. ọmọ kan ṣẹlẹ̀ ọlọ́run ló mọ ẹjọ́ dá èmi ò mọ̀ dá ohun tó máa ṣe é sì ni pé kí ẹni ìmọ́lẹ̀ ti kò lù ọyá ìwọ náà ẹ kẹrẹ mọ́lẹ̀ bẹ̀ sí máa lura yín ẹ̀yẹ láì ní láka yìí tó bá yẹ ìwọ wàá gbalẹ̀ ọkọ ẹ lọ má yẹ kiri ẹgbẹ́ mọ́ má yẹ kiri ẹbí mọ́ rárá rárá má yẹ kiri ẹbí mọ́ òótọ́ ni ó rí o ojú ara ń lérí ojú egbò náà ń lérí wọn máa tá a bá da ẹ̀ka bá tún sa wọn máa pọ̀jù egbò náà jáde ju ara ẹ̀yin ẹran ẹ̀yin ọmọ ọ̀ràn kíran yẹn irú ọ̀rọ̀ ń borù bí ìyá náà ṣe máa ṣe bí wẹ̀rù. ẹ̀yin náà mi kọlẹ̀ ẹ ẹ lákèsí ni ẹ ẹ fura rárá ni ṣebí kò pẹ́ sígbà yẹn lọ́ọ́ rojú yín ṣẹlẹ̀ ẹ kẹ́nìbọ̀dì tó sọ Jack Robinson mọ́mí Fóṣọlẹ̀ wọ́n kú wọ́n wá ṣèkàtọ́ wọ́n wá sunkún egbére kiri inú ilé ẹ wò dádì ṣẹ́rí crocodile tears tí wọ́n ń ṣẹ̀ yẹn tó bá yẹ kó lè fool every other person kó lè fool èmi láéláé definitely not me. Okay. Okay. tí wàá dádé it's all right. it's alright ju gbogbo ẹ̀ lọ Tiwalade mo fẹ́ kí o lọ ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù o gbọ́ nítorí pé ó hmm. ṣe sùúrù. dadi tẹbi kí n ṣe sùúrù ni ìyẹn ò le èmi máa ṣe sùúrù àmọ́ ẹ̀yin náà <laughs> nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe tètè ṣe o ṣe ti gbọ́ ẹ ṣe kíákíá kẹ́ tètè wá nǹkan ṣe sọ̀rọ̀ wọn o wọn kì í sun ẹran mẹ́ran kí kankan kan pa o ẹ wá nǹkan ṣe sọ̀rọ̀ wọn. Ah, mo ti gbọ́ ìgbà ni ọkọ ẹ máa dé. kò ní pẹ́ dé mọ́ nígbà kó sọ pé next week ló máa dé. tó bá ti dé sọ pé kó wá rí mi. mo ti gbọ́. mo ti gbọ́ ọmọ tó ń ṣe oúnjẹ nǹkan ṣé o ti pè é ṣé wàá mọ̀ lójú oh, tu jẹ́ Ah, sí i. ọ̀rọ̀ tó kí ló ṣe náà o dẹ̀ di soap oorun mi. Ah. tiwa bọ ah. why are you doing this. oh god mo dẹ̀ ti ní ẹ́tíìkì báyìí ah ló mọ̀ pé mo ti ń sùn náà ó dẹ̀ jí mi tó jẹ́ kó ní máa fọ́ mi. i'm sorry àwọn ìwọ ló ní kí n fún ẹ ní thirty minutes kó fi sùn mo ò dẹ̀ fẹ́ jí ẹ mo wọ pé kí n tún jẹ́ kó di bí i three hours so mo ṣe láti súnmọ́ ẹ̀ sí i. tó kún pọ̀ ẹ́ ṣe ṣe máa ti school. I told you thirty minutes one minute, three hours ṣé ó jọra wọn ni ẹ́ eh? thirty minutes yẹn ìgbà yẹn mo máa wọnú mood nísìnyí mo ti wà out of mood tipẹ́ tipẹ́ kò lè kò lè mi like ẹ o mi like ẹ ṣó fẹ́ force mi ṣó fẹ́ rape mi ni ṣó mọ̀ pé mo lè sue ẹ fún rape. mi ì rape ẹ̀bùn náà fọwọ́ sí ọ rárá mi ti. kí ló ṣara ẹ kí ló ṣe lára. o move jẹ́ kó stop oh báwo ló ṣe máa jẹ́ ká rẹ move báyẹn wọ́n jẹ́ kí mi kọ́kọ́ wà ní mood kó tó di pẹ́rẹ́ máa move this is not good ẹ́ eh? ọkọ àtìyàwó lèmi àti òye kúrò bá mi rí bí mo ṣe ronú ni ẹ́ eh? wọ́n wá ń fà mí sí yìí ọ̀nà kó tó ṣẹlẹ̀ ọkọ mi jẹ́ kó di nǹkan bíi five o'clock tí five bá ti lù jí mi by that time wọ́n ti wọnú mood má yẹ kó kọjá five. láti wá stop five ilẹ̀ máa ti mọ̀ náà. Eh. àwọn máa ṣe báyìí fún mi. ẹ ṣe bọ́kọ àtìyàwó lèmi àti ẹ a lè ṣe é lọ́sàn-án gangan ẹ eh? ah so time ti mọ ẹ kó five lọ o tó bá ti di one minute past five mo lè ti wà out of mood. o ah, ti wá ṣe ó ti di ká máa ah. wo tásì mi fúnra wa torí. nǹkan tó ṣe fún mi ò dáa o ah, mo ti ń ala tí mo dẹ̀ ń la dáa. tiwa sẹ́ǹtẹ̀ ló ṣe ń jẹta ìjẹ́rìn ó ti wá sọ di nǹkan tó jẹ́ pé ó ti di ojoojúmọ́ sìn mo ṣe máa bẹ̀ ó ṣe máa fún mi time kí n tó súnmọ́ ẹ̀. Perdóname. Àbẹ̀bí. Ah, mo mà dáhùn mo mọ̀ kankan. Eh, Àbẹ̀bí. Ah. Kí ló wá ń da yìí? Èmi ń wọ tẹlifíṣàn ní kílẹ̀ yìí náà ń wá káàkiri. Kílẹ̀ ń wá káàkiri náà fi di tilẹ̀ káàkiri. Àkílódé ah, kan sọ fẹ́ pa mí ni. Ẹ sì bá kí mọ́lẹ̀ bí òkè tó bá wọn fẹ́ fún lọ́rùn pa ni. Àbẹ̀bí kí ni mo wá kiri nínú ilé mi? tí gbogbo nǹkan dàrú náà dọ̀rọ̀ dọ̀rọ̀ dọ̀rọ̀ báyìí kí ló ń jókòó ṣe ń dà yìí. mo ń wo tẹlifíṣàn ni o tẹlifíṣàn mò ń wò jẹ́jẹ́ jẹ́jẹ́ mi tẹ̀síwá kí n lọ́rùn mọ́lẹ̀ bí ẹ ń pẹ́ kulẹ̀ kì mọ́lẹ̀ ẹ bẹ́ẹ̀ pa mí ni ẹ wọlé kẹ́ lọ rèé tó fi lọ́rùn lẹ́ má pa ní ẹmọ́ fún lọ́rùn pa àyín orí mi ṣe kún mi sí sókè tó o ẹ sì wá sọ ọmọ yìí lọ́dọọdọ lọ́sì àgbọn ẹ bẹ́ẹ̀ fún lọ́rùn pa ọmọ nulẹ̀ àṣàṣìn àbẹ́ẹ̀dì kí ló dé baby? Ah, baby? Adé ìsọ̀nbí báyìí ṣé ṣé kò ń jọra wọn bò báyìí ó jọ gàdé kò jọ gàdé egun àtirọ èèyàn àtirọ ṣé kò ń jọra wọn bò báyìí jọra wọn. Daddy ẹ rẹ sá. dara. ọlọ́run bọ̀ sá. o ti mú wa. bẹ́ẹ̀ ni sá. It's all right. Thank you. Uh. Ah, Àlàbí. Ṣé àlàáfíà ni? Àdúpẹ́. Ṣé a gbé dáadáa? Àdúpẹ́. Ẹ èmi wọ́n ní kọ́ ọmọdé pẹ́ fún mi. Tí o sì ń kan ẹ̀gbọ́n. Kó má bàa sílẹ̀, kó má bàa sílẹ̀. Mo fẹ́ gbé ìgbésẹ̀ kan ẹ wá fẹ́ kí orí ìgbésẹ̀ bí ìgbà tí nǹkan mi wà nínú ẹ̀. irú ìgbésẹ̀ wo ni ẹ̀gbọ́n. ó ṣe ó mọ àwa mọ̀ dáadáa ilé mi tó wà ní Sùúrùlérè. bẹ́ẹ̀ ni mo máa bẹ̀. láti bí oṣù bíi mẹ́rin sẹ́yìn ni ilé ẹ̀ ti ṣí sílẹ̀ hmm. mo á fẹ́ kó move ah. lọ síbẹ̀ kó máa gbé mbẹ̀ mi ì fẹ́ gba ẹnì kankan síbẹ̀ mọ́ rárá ilé tó ń wọ ẹ̀ tí ò bá ń gbóhùn èèyàn ilé máa ń crack tàbí kí nǹkan mi ṣẹlẹ̀ ìyẹn mo fẹ́ kó kó lọ sílé yẹn kó máa lọ gbé mbẹ́. ẹ̀gbọ́n mi ilé ti sùúrù léèrè ọmọ fẹ́ tóbi ju bíi lọ kémi nìkan wà lọ rè mọ ṣe róṣóróṣó lọ ń gbà ń ṣe adé tẹ ẹ̀gbọ́n mi ẹ̀hún lè máa dágbébẹ òun ẹ jẹ́ ń gbà pẹ̀lú yín àyè kí n máa gbé bí o. ṣe bí mi ni mo kọ́ bẹ́ẹ̀ èmi mo ní kó máa lọ gbé ń bẹ̀ tó bá tásìkò tí wọn mi wá bá ẹ gbé ń bẹ̀ wọn máa bọ̀ ń bẹ̀ èmi mo ní kó máa lọ gbé ń bẹ̀ n bá ní kí n tiẹ̀ hmm. ni ọmọ ẹ fẹ́ jẹun ni o a fẹ́ ṣe nǹkan ni o ẹ fẹ́ ràn mí níṣẹ́ ni mo fẹ́ ṣe gbọ́ mo fẹ́ ṣàwo ni. àbẹ̀bí àbẹ̀bí kò tó débí gbogbo ohun tó wú yẹn làwọn máa ń ṣe fún mi fi yìí wà pẹ̀lú mi bákan náà lára wà pẹ̀lú mi bí there are enough máa lọ síbẹ̀ ni mo wí fún ẹ. ẹ̀gbọ́n mi ẹwẹ mi ò lè máa lọ dágbé bẹ òun lọbi kankan ẹyẹ wà mí pẹ̀lú oyin ó lè tóbi. mo ní kí lọ what's the problem. àbò oníṣẹ́ bí mi tó fẹ́ ṣe ń lẹ́bí no tell me èní ní god packer load tó bá dẹ̀ mọ̀ pọ́n lè gbé bẹ́ẹ̀ tó rẹ́wì tù kó lọ síbi tó bá wọ̀ ẹ́. ẹ ṣeun ẹ ṣe. yes Maria, dear it's okay it's okay all right. ah ọmọ sí o a e, glass of um, e, a e, cup of water, please. What's the problem? What's the problem? Tó bá lè gbé mẹ́kún gírààtì, táyì ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ tó Ọlọ́run mi ìfẹ́ kẹ́ ẹ ṣe pé fún mi ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá kúrò nínú ilé bẹ́ẹ̀ ni pé ìdààmú àtayọ̀ kúrò ń bí ni ẹ jọ̀ọ́ kí Ọlọ́run. sọfẹ sori ibu kọfínà àbí kí náà ti ń kókọ rẹ. mi ì sori ibu rẹ sọfẹ sori burúkú. ẹ di ńlá o. ìpè yóò wọ́n tàlẹ́ mi káyà lẹ́bi kí ní iṣẹ́ gan rí ò ní sẹ́yìn ẹ̀ síbẹ̀ nígbà tí wọ́n fi ọ́ sá. mi ò tiẹ̀ lè kúrò mi mi ò tí ì ríṣẹ́ mi síbò mi. wọ́n jẹ́ nkàrà o. ẹ má bínú ẹ jọ̀ọ́ tó Ọlọ́run kẹ́ ẹ má lọ. sọfẹ bùrùsọ. mi mi bùrùsọ. yà á jí ọ ni. mi bùrùsọ mi bùrùsọ ẹjọ ẹjọ ẹdúró náà ẹdúró náà ẹdúró náà ẹjọ ẹdúró náà ẹjọ. ẹ má lọ náà ni. ìwọ náà wọn bá mi o. sọ̀rọ̀ sí mi ni. ẹ bá bá ẹjọ ẹjọ ẹjọ tó rọ náà. ẹ wò ẹ mọ àwọn kèmí nìkan nú lé mi ò fẹ́ gbégbé mi mo rí yín bí inú mi ń dùn ni. ayọ̀ mi kú ni bí ọjọ́ rí yín bí ẹ jọ ẹ ẹ má lọ. ẹ má lọ ẹjọ kan lọ. yẹ́nì sílẹ̀ fún ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ̀lẹ́ ah, ẹ jẹ́ sọ fún wa pé ẹ̀ bọ̀. Ah, bó ṣe rí inú ah, ilé bàbá ọmọ ìbọn ọmọ lẹ́rù. bẹ́ẹ̀ ni mo ní máa bọ̀ náà ni. ẹ pẹ̀lẹ́ Ọlọ́run lọmọ ìyá mi lójú ọ̀nà. kí ni ìjàmbá kékeré. ọ̀rọ̀ ní iṣẹ́ àdúrà o Ọlọ́run ló yọ mí o àwọn ẹni ní wàhálà kẹ. àmì o ara ẹlẹ ìyá máa ń kúrò ọjọ́ ìyá àbẹ́jì ẹ̀yọ́ lọ́wọ́ ìyá wa hmm? ẹ máa rọra o. Ah, káàbọ̀ ẹ káàbọ̀ mà ó ṣeun o ẹ pẹ̀lẹ́ mà ó tún wáá fẹ́ ṣe ń lálejò. ee ìyá wa ọgọ́ mọ̀ pé máa dé bá wa lálejò bá jẹ́ ẹ̀pẹ̀ wa gan pé ń bọ̀ lẹ́yìn máa dé bá yín sí oúnjẹ tó dá sílẹ̀ àmọ́ kẹ́ tó padà máa ah, ah. bá yín sí oúnjẹ tó dá máa bá yín fi òkè lélẹ̀ ẹ sì bá mi má nìyẹn lè ránṣẹ́ ti gbọ́. ṣègilọlá má kí n tó padà àbí kí ló ń èmi ò níbi tí mò ń rè mọ́ n ò rẹ́bi kankan mọ́ àwọn àgbábọ̀ àwọn hmm, alájò ò ní dùn títí kó ń lé ọmọ rẹ lé ilé bàbá ẹni sí ìbanilẹ́rù gbogbo oyún náà mo rò papọ̀ tí mo ní kí n máa bọ̀ nílé bàbá mi o tí mo ṣe lọ́n tó gẹ̀ẹ́ báyìí o. àbí ọ̀dà bẹ́ẹ̀ ni. ah ìyá wa ó dá gan ni ó dá gidi gan hmm. ah ẹ má wọrí ṣe rí ní bẹ́ẹ̀ ṣe sọ fún mi pé ẹ ti kó délé pátápátá náà hmm. ah, má bẹ̀rẹ̀ sí ń polongo káàkiri pé màmá tó ti kó délé wọ́n tún ti gbé padà sínú ilé o má polongo <laughs> má bá yín má jíṣẹ́ fún gbogbo èèyàn àbí kò dá ni mo ló dọ̀rọ̀ yín ah ẹ rà eh, ẹ̀yin àmúlálà fún ni ọba ń ro. ah má ro abẹ́lẹ̀ ẹ pẹ̀lẹ́ eh, ẹ jẹ́ kí n bọ́ sísàlẹ̀ mm. má yọjú sí yín mà. Ah. ọlọ́run má ṣe jẹ́ àtẹ́ríwá ti ká torí inú ilé lọ́tà ń bẹ ẹbí tí ó pẹ́ ra sẹ́ ara ilé ẹni máa ló ń ṣe ni ẹ káàbọ̀ sà. Ah, ìyá bá dára. ẹ pẹ̀lẹ́ kú àlejò. Ah, àlejò dání. kí ah, ṣe bá búrò yín ṣe ìwọlé sìn yín. ó ti wọ̀lú o. mọ̀lẹ́bí mi o. ìyá mọ̀ ń kọ́ ni. ó ti wọ̀lú ẹ̀yin náà ṣe ẹ́ ó ti wọ̀lú ó ti dé. ó kàn wá kí wa. ọ wá kí wa kẹ tẹrùtẹrù lọ fi kẹrù wọlé yìí tọ́nà wọn dé sí wa lọ́rùn bẹ́ẹ̀ ni wọ́n ti dé sí wa lọ́rùn báyìí. ó dà ó dà ó dà ó dà ó bá dórí mímọ́ a máa fi mọ ni òwe eléṣẹ́ àbí agbóhùn àkàlà ilé ìtòfilẹ̀ báyìí ah. ilé ìtòfilẹ̀ àfi kí n lọ wálé rent yes àfi kí n kú òun níbẹ̀ ẹ yàmọ́kwa wọ́wọ́ ni ah, <laughs> ti da eh. nígbà tó wá bá wa gbélé tó lóun wá kí wọ́n ọ̀sẹ̀ kan gbogbo wa pátá la mọ tójú wa rí ká má ṣe àwa sọ pé wá lóun ti dé òun tó fẹ́ máa wá gbélé báyìí ah. tètè máa wà àdúgbò bí tán bá kọ room to rent sí ṣòṣùgbọ́n. ẹ mọ̀ kan tó tún wá jà mí lẹ́nu gbogbo ẹ̀rọ wọn a ní kí báwọn rò kó bẹ́lẹ̀ o kámẹ́rà yẹn bẹ́lẹ̀ o láyé bá ṣe ṣe yẹn kó bẹ́lẹ̀ o. ẹ wo ẹ yẹ kí n tèmi ẹ wò ó. ẹni tí o máa yẹ òun fojú da yẹ ẹni tí o máa wo òun fojú da wo ẹni bá fojú di mọ́lẹ̀ yóò sì fẹ́ bọ́ jura ni. èmi nìyí sà. títí ìwọ ló máa lọ sí ọ́fíìsì àwọn. Lab Nigeria Enterprises. Okay, sir. ìwọ ló máa lọ eh, torí ẹ̀ ni mo ṣe pé. Um, ọ̀gá mo feel pé a ti conclude pé mi náà ni mo máa lọ bí mo ṣe máa ń lọ ni. yeah eh, mo kàn change mind náà ni o mọ̀ pé ìwọ nìkan náà ló máa ń lọ sí gbogbo ẹ̀ so mo wá fẹ́ kàn mọ òun náà bẹ̀ torí ẹ̀ ni mo ṣe ní kó lọ. ok sir. yeah so you can go. All right, sir. Thanks, sir. All right, sir. Ẹ ǹjì. Sir. Kí ló tó ń pretend bí ẹni pé o mọ nǹkan tí mo ṣe? Pretend? Ṣé o mọ̀ pé torí ẹ̀ ni mo ṣe ní kò ń excuse me? Um, ọ̀gá, mi ò understand nǹkan tẹ́ ń sọ sir. Mo fi style ràn lọ síbi tó lọ ni. O mọ̀ àbí? Vic, I like you. Ó dẹ̀ mọ̀ pé mi ń ṣe máa sọ. So why don't pretend? Ó dẹ̀ mọ̀ pé mi ń ṣe máa sọ. Mo tún wá sọ fún táyì láwọn ọ̀nà. Mo ní pé relationship mi àti ọ́fíìsì yóò lè wọ̀. I have my own fiancé, you also have your own wife. You are happily married àbí nítorí mi ti sọ fún yín pé mo máa tó ṣe wedding ọ̀gá i'm getting married very soon so you know, please do something about your home ṣe gbọ́ sà. Vic Vic ọ́fíìsì ń bí ló wà náà ìyàwó mi dá wà lé gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀ kò possible kó mọ̀ ta ló fẹ́ sọ fún un so stop láti máa sọ kí n face ilé mi o ti fẹ́ marry mi n disturb nǹkan tó fẹ́ ṣe. Oh, yes. <laughs> ọ̀gá ẹ disturb mi gan because i want to start my own life ṣé bẹ́ẹ̀ náà ti bẹ̀rẹ̀ life yín so mi ò lè ṣe i'm sorry excuse me sir. What is happening here? Kí ló ṣẹlẹ̀ níbí No, no, no, no, don't, don't my love me. What is happening here? No Kí ló rúkọ No, no. Shut up, shut up. What's that your name? Victoria. Victoria. Secretary kan ni ẹni. So nǹkan tó ń sẹ́kẹ́ lọ́fíìsì iná kọ́ mi ló ń sẹ́kẹ́ àbí? No, ṣojú ojú dùn mí ni. Tiwa stop. Kí stop. Office ló wà náà. Will you just keep quiet? Just shut your mouth. Allow me to finish. So bísà kò dúró sí desk ẹ kò lè ṣiṣẹ́ tó yẹ kó wá ṣe ń bì báyìí òwò àjòkò tí ọkọ ọlọ́kọ ẹjọ́ ń lọ́mọ́ra yẹn ẹjọ́ kì í sára yín. Ah. tí ìbá tètè wọlé sí yìí ẹ má bẹ̀rẹ̀ sí ní make love. tiwa what are you saying. are you mad. Ah. is something wrong with your head. can't you keep quiet. see ó dàbí pé ó mọ̀ mi dáadáa wọn ò ròyìn mi fún àbí mi ò tí ì ní introduce ara mi sí ẹ lẹ́yìn mo máa kọ́kọ́ fún ẹ lẹ́yìn yẹn ní ìtòmújẹ yìí kò ṣe pé nítorí o kọ́kọ́ o òun kọ́ máa fún ẹ lẹ́yìn iná the next time ọkọ mi lélẹ́yìí o wọn bá mi ju ọkọ ti tèmi ṣọ́ọ̀bù sí yẹ. get out. get out. oníkó bá. pé ọ́fíìsì ló wà ó sọ̀rọ̀ ẹ̀dọ̀ malata àbí èmi ló ń bá sọ are you mad. Tukuro you are looking for my trouble òun <laughs> tọ́ bọ̀ mí lẹ́nu báyìí kí n gé ẹ jẹ o má jẹ́ kí n gé ẹ jẹ o ṣùgbọ́n pé dáadáa tó ń ṣe yìí ṣùgbọ́n pé ṣùgbọ́n pé mo tẹ̀ ṣá láti compose ara mi ó mọ̀ mí dáadáa o ó mọ̀ mí o now see tó bá ti mọ̀ kó fẹ́ ẹ excuse me i'm still talking tó bá ti mọ̀ kó fẹ́ wàhálà tó bá ti mọ̀ pé ó fẹ́ kí jọ̀gbọ́n bẹ́ẹ̀ nílé gẹ́ọ̀ yẹn láti sáàkẹ́ kí ni mo ti ẹ̀ sọ ẹ̀yìn yìí ni kò ní dọ́là lẹ́yìn la máa sáàkẹ́ Victoria Victoria Victoria. ànádìde ni ohun burúkú ọmọ ṣubú ló ń burúkú ibi wọn bá ti lárú ànábẹ ohun burúkú ó ṣubú ló ń burúkú ah. ẹ̀gbọ́n àwọn ó ṣubú lẹ̀gbọ́n ọ̀tá eh. ohun burúkú àwọn ẹjálura wọn torí pami pa ọ nípa ṣá ojúgun náà ṣáàlúra wọn lùmí lù ọ ní kèrègbè méjì ń dúra wọn lẹ́sẹ̀ odò. parí kọ́kọ́ ó tẹnu dundun jáde parí gidi ó tẹnu bàtà jábọ́ àlá náà gbọ́dọ̀ ṣẹ kò gbọ́dọ̀ ṣẹ torí jí ọjà ah. irú ẹ̀ bá wáyé. ẹ ẹ ẹ bàbá mi ẹjọ́ torí ẹ̀ náà ni mo ṣe wá bá yín torí ẹ̀rù ń ba ẹ̀mí o. Ah. ó yẹ kẹ́rù ọba ọ nǹkan burúkú kan ò ní ṣẹlẹ̀ sí ìdílé mi ah, ọ̀rọ̀ àìmọ̀dí kò ní gbẹ̀mí rẹ̀ ah, níbí. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ ọmọkùnrin tó ń fẹ́ ń wo fọmọkùnrin náà lẹ́ni o. ẹ wo yìí tẹ́ sọ yẹn á lè díẹ̀ o mi ò lè fọmọkùnrin lẹ̀ bàbá mi ṣe bẹ́yìn àgbà náà lè máa ń sọ pé gbà ṣòro là ń mọ̀ rẹ̀ kò yẹ kí n filẹ̀ báyìí ẹ ọmọ mi ni ọ èmi ni mo bí ọ nítorí ó di òjò ṣe é sú torí afọ́jú òjò ṣe é kú sọ àdá kíjì ọjà kó dá mi inú àgbọn mi ìjì tí ń bọ̀ yìí ìjì líle ni béèyàn ò bá sì sọ́ra fórí ẹ̀ ó lè bájì náà lọ. ìwọ ah, ó fi ọmọkùnrin ńlẹ̀ ni o. Ah, eh, eh, eh, bàbá mi bàbá mi mi ò lè fi sílẹ̀ bàbá mi ṣe bọ́kùnrin lẹ́yìn náà nǹkan tó bá wù mí ó yẹ kó wọ ẹ̀yìn náà ni ẹ bá ń wá àkànṣe sí i. Ah. ọmọ mi ni ọ èmi ni mo bí ọ nítorí odi lòdó ṣe é sú nítorí afọ́jú lójú ṣe é bó bá tiẹ̀ yà wá ní bàrà láti wá pàwọ́ ọmọ tí mo bí lára èèwọ̀ n ò ní gbà n ò ní jẹ́ kí nǹkan kan sẹ̀mí rẹ̀ ó ti bọ́ ṣùgbọ́n léwu púpọ̀ ó léwu púpọ̀ ó léwu púpọ̀. sílẹ̀kùn yìí ìsọkúbọ̀. sílẹ̀kùn iṣẹ́. jẹ gbèsè. Tókunbọ̀ a ní kò sílẹ̀kùn yìí sọ gbọ́ pé kò sílẹ̀kùn ni sọ fún kò sílẹ̀kùn sọ fún pé kò sílẹ̀kùn ó yá ṣí sílẹ̀kùn mo máa ṣe é. ẹ ṣe báwo náà. àǹtí àǹtí ẹni sùúrù máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ mo jẹ gbèsè àǹtí ẹjọ́ torí Ọlọ́run. àǹtí nísòrò nísòrò nísòrò sókú bọ̀ sórí bọ̀ jẹ́ gbèsè granted. àǹtí mi. how could you do this to me? ẹ ìwọ mo ní kókó kókó mi sílẹ̀ mo fẹ́ kókó mi sílẹ̀ àbí mo fẹ́ dé ilé yọkọ mi. àǹtí torí Ọlọ́run. tiwa tiwa tiwa don't do this tiwa má ṣe báyìí. Yeah! Morobo! Yeah! Yeah! Tiwa mọ kankan pa aṣẹ́wó ní àbí aṣẹ́wó aṣẹ́wó ní àbí bámi gbé chẹ́kì yẹn bámi gbé chẹ́kì yẹn bámi gbé chẹ́kì yẹn bámi gbé chẹ́kì yẹn má ti gbẹ́sẹ̀ sílẹ̀. àdúrà ó ti tó ó ti tó ó má ṣe báyìí. ọlọ́mi bẹ̀rẹ̀ ọlọ́mi bẹ̀rẹ̀ má ṣe ọmọ ilé ìṣèjọ. ọlọ́mi bẹ̀rẹ̀ ọkùnrin mi níṣẹ́. ọkùnrin mi níṣẹ́. má lọ má lọ má lọ má lọ má lọ. wọ́n padà lọ. wọ́n padà lọ.

kí ló ṣẹlẹ̀. èmi àti wọn jọ wá. ẹ kí kí mo mọ mọ ẹrí ni. rárá idiot ah. kí lè máa ṣe káàkiri àti kékeré lọ́tẹ̀ máa yín lọ. àǹtí àǹtí ok ok ok ok ó wà lọ́wọ́ mi ó wà nínú ok thank you. ayé mi bàjẹ́. oh ah. listen ọ̀rọ̀ ayé mi bàjẹ́ kọ́ kọ́kọ́ dáhùn question tí mò ń bí ẹ fídíò tó ń wò ní Facebook yẹn. ṣé ìwọ ni àbí wọkọ. níbi ọmọ oh explain. mi ò bẹ̀rẹ̀ explanation ah. ṣé fídíò tó ń wò online yẹn ní Facebook yẹn ṣé ìwọ ni àbí wọkọ that's all. èmi ni. ṣebí orí right up tí wọ́n fún mo lè explain ara mi fún ẹ ṣọlá. o lè explain. i can explain. okay tó ṣẹlẹ̀ ni pé ìyàwó ọ̀gá mi wọ́n accuse mi wrongly ó ní mò ń fọkọ òun mò ń dé fọkọ ẹ̀ um, there was a day tó wá sí ọ́fíìsì wa ó bèmí àti ọ̀gá mi ta ti ń sọ̀rọ̀ wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo nìyẹn ó dẹ̀ ní kò sí nǹkan tó ń fẹ́ ṣe pé kí wọ́n terminate appointment mi eh, eh, nǹkan tó mo fi wà nígbà yẹn nìyẹn tó fi sọ pé kí ló ti mọ̀ lọ sọ́fíìsì mo sọ pé mo wà ní leave wọ́n sáàkì mi bí iṣẹ́ ń gbà yẹn ni bọ́ mi ò lè mi ì mọ bí mo ṣe máa sọ fún ẹ ṣọlá this video you are seeing láfíà gbà yẹn ọ̀gá máa ń pè mí mo kì í gbé kọ́ wọn so there was a day tí mo pè kọ́ wọn náà wọ́n fẹ́ rí mi pé àwọn làwọn kọ́ọ̀sì kan tó ń ṣẹlẹ̀ lọ́fíìsì yẹn pé àwọn fẹ́ compensate mi so I have to look for a time and see him Because ká ti sọ̀rọ̀ lọ mi mọ bí ìyàwó ọ̀gá mi tún ṣe dé bẹ́ẹ̀. Oh. ó mẹ́ pé ìyàwó ọ̀gá ẹ tún ka yín wọ́n lẹ́ẹ̀kejì níbi tẹ́tú that's good hmm. that reminds me ṣùgbọ́n the last time Only ní management ibi iṣẹ́ yín o wọ́n gbé òfin kan kalẹ̀ wípé none of the staffs tó gbọ́dọ̀ gba àlejò àbí ó ti yé mi it's because of me yes torí tèmi gangan ni wà àtọ̀gá ẹ lẹ́sìn jọ ń parọ́ fúnra yín tó sọ tó tó fi ń sọ fún mi wípé wọ́n ní ẹ kẹ́nìkan kan má wá sí ibi iṣẹ́ yín mọ́ so wàá lè free nígbà tí mi ò bá wá sí ibi iṣẹ́ yín mọ́ you understand? ó ti clear sí mi no problem. Ṣọlá listen. You are getting it wrong and you are really taking it personal. I'm sorry, I'm sorry. Listen, mo ọ̀rọ̀ yé mi, mo rò pé bóyá ah. time ti tó fún mi láti settle down ni. You understand? yes mo rò pé time ti tó ni but mo rí pé kò tí ì tó àsìkò ṣe understand me? kò tí ì tó àsìkò fún mi láti settle down ṣoge nǹkan tí mo kàn máa ṣe fún ẹ ni pé màá yọwọ́ lọ́wọ́ báyìí mo ti yọwọ́ rẹ dì ni mo ti yọwọ́ nínú ọ̀rọ̀ ẹ mo ti yànda ẹ fọ́gà ẹ. ṣọlá hmm? wedding táwa fẹ́ ṣe kọ́ oh. gbogbo àwọn èèyàn tá sọ fún pa fẹ́ ṣe wedding kọ́. oh that's good wedding ó ti yé mi ó ti yé mi ó yé mi gangan so that tó bá di lọ́jọ́ wedding bóyá ní kóòtù la lò ní o àbí chọ́ọ̀chì ní o àwọn èèyàn kan máa ka kíní yẹn wọ́n máa wò lọ wọ́n máa wò lọ wọ́n máa wò lọ pẹ̀lú táìtù tí wọ́n fún yẹn everybody alẹ́ mọ̀ wípé aláṣẹ́wó ni mo fẹ́ àbí. má jẹ́ kí n rí ẹ ní ọ̀dọ̀ fámìlì mi kankan ó gbọ́ mi má dẹ̀ jẹ́ kí n rí ẹ ní vicinity ọ́fíìsì mi bíbá go outside. ayé mi jẹ́ má jẹ́ kí má jẹ́ kí n lose time àná yìí go. mi ní kò ṣe pẹ̀lú ọ̀gá mi kò ṣe pẹ̀lú ọ̀gá mi. mo ti gbọ́ mo ti gbọ́ ló bá dé fún mi. Ah! ṣọlá go go go go! tí bá fún yẹ ní vicinity go just go thank you. idiot. ìwà tó ń wù yìí agbèrè tó ń ṣe mí ni mi ò láìkẹ́ onírárá nǹkan tó máa ṣe nìyẹn ṣe kò tó fẹ́ máa ṣe nìyẹn máa ṣe lọ jẹ́ mi para mi sí ẹ lọ́rùn bíbá ẹni tí ó máa dé bá mi ibi ìbá ẹni máa dé bá mi bí ẹ ti bá kú guilty conscience ò ní jẹ́ kó gbádùn. tiwọn please don do bí please lórí Ọlọ́run mi ì ṣe nǹkan kan tiwọn gbogbo nǹkan tí mò ń ṣe mo kàn ń try láti threaten ẹni torí pò ń fún mi wàhálà tiwọn ìwọ ló ń stress mi jù. òun threaten mi àbí òun threaten mi. ó kò kè sí wájú ọ̀tún Ọlọ́run mo promise ẹ mo ò tẹ́tí ní mọ́ mo ní ṣe nǹkan tó jọ mọ́ ọlọ́run ò ní jẹ́ kó kú ibi tó wà yóò dáa jọ torí ọlọ́run. kò tẹ́tí kan tó lè sọ sẹ́ẹ̀ kò sí kan tó lè sọ ó ti late ó ti late mo ti make up mind jẹ́ kí n kú sí ẹ lọ́rùn kí kí o ti kọ̀ ṣẹ̀ṣẹ̀ máa bá ẹ káàkiri. wọ́n má tún bẹ̀rẹ̀ náà má tún bẹ̀rẹ̀ náà ò dẹ̀ stop ẹ̀ náà. ẹ tiwa tiwa o ti gbọ́ o ti gbọ́ jọ torí ọlọ́run tiwa tiwa please torí inú ilé lọ́tà ń bẹ ẹbí tí ó pé asẹ́ ara ilé ẹni máa ló ń ṣe ni. àìrọ orí mi kọ̀ ọ́ ẹlẹ́dàá mi kọ ohun olóòrùn kọ fún mi má jẹ́ eré kọ ọmọ má jẹ́ kí n eré kọ àyà kí n kọ́kọ́ má ṣe mí ṣàánú mi lódùmarè mo bẹ̀ ẹ́ ní ọlọ́run bá ṣàánú mi kí n kọ́kọ́ má ṣe mí kó má ṣàmù kó má ṣàmù mi ọlọ́run bá mo bẹ̀ ni. ní mo bẹ̀ ẹ́ ní lódùmarè ṣàánú mi. Ah, ah. kí ni ká ti gbé e. culturally hello Tọ́kùnbọ̀ báwo ni ṣe láfíà ni. wọn ò kí sá ẹ kára sá. ah what's on this ní sá ó dà pé silence ò fi fóònù ẹ sí sá ṣé ẹ fẹ́ bá sọ̀rọ̀ kí n jí ni sá. náà ṣe bó sọ pé ó that's alright that's alright. kò sí pa ayé kàn yín mí náà mo ní pé kí n just be prayer for Shewa and Arila Bro. Shewa. I'll, I'll talk to you tomorrow, right? Alright, sir. How dare, sir? I, I miss, her. I mean, I miss, her. Thank you, sir. darle tiwa tiwa tiwa tiwa tiwa tiwa tiwa don't do this now ṣebi ṣebi ṣebi kọ òkọ náà ó dẹ ó dẹ ó dẹ ó dẹ ẹ tiwa kí ló ṣẹlẹ̀ tiwa àìsí ti tiwa kò sẹ́ni kọ̀kọ́ tí mo máa pè kò sí kọ̀kọ́ tó jáde iṣẹ́ pé ńsìn náà ni tó béèrè pé ṣé kò sí kọ̀kọ́ tó ṣẹlẹ̀ kí kókò dẹ tiwa kò sí kọ̀kọ́ tó ti ṣẹ́ náà tiwa. kí ló dé dé o kí lè ṣẹ́gun. tiwa don't do this now ó dẹ dídé náà. wàhálà wa o ilé tó wà nílẹ̀ yìí ọlọ́run já ràn tán wàhálà wà gidi ni o. gọ́vnà òun ló wà nílẹ̀ yìí o. gọ́vnà hmm. látàárọ̀ ìṣẹ̀lẹ̀ kan pòwe lẹ pòwe lẹ pòwe. ẹ sọ̀rọ̀ gangan kó yé mi yẹ ìṣòro bá ti gbọ́. wo wo wo fi yìn ohun tí mò ń sọ ni wípé hmm, wọ́n ní pásá òfura pásá jáná wọ́n ní àjà ò àfura àjà wá ṣe kíni ó wá jìn. òwe mi tún nìyẹn a ní má pòwe mọ́sẹ̀ ẹ sọ̀rọ̀ gangan kí ló dé ẹ sì bá mi fàágùn sí náà. fi yìn ọlọ́run ò ní járí bì í ọlọ́run ò ní járí ṣòro gbogbo eléyìí tó ṣẹlẹ̀ yìí kò jojú lásán o nǹkan kan mi wà lẹ́yìn ẹ o wo bí o nǹkan kan mi wà lẹ́yìn ẹ o ìròmí tó ń jó létí odò ó nílùú ẹ̀ ìsàlẹ̀ omi ló wà o. dẹ́pẹ́lẹ̀ ẹ ti rí nǹkan kan nìyẹn. mo rí nǹkan tó lágbára o màmá ti kú tiwa náà tún kú tó dẹ̀ mọ̀ pé tiwa àti fìyìn tá a bá wo orúkọ ìwà rẹ̀ kó fẹ́ jọra wọn tiwa fìyìn ìgbà tó kú tán òun ni fìyìn ló kú o. Ah, rọrùn oṣù ẹlẹsẹ ìwọ ló kú o kí ni kí ni ee gọ́fìnà kí ni gbogbo oṣù ọ̀rọ̀ yẹn. òun náà mo yẹn sọ ilé tí mo sọ. kí lẹ rí gangan ẹ sọ̀rọ̀ gọ́fìnà kí lẹ rí. ohun tó ṣẹlẹ̀ inú lẹ́yìn ẹ̀ tó lè pa tiwa kò ní pàfihàn. kí ni nǹkan tẹ rí gangan tẹ fi sọ gbélé yìí. àjẹwò àánú léyò. ṣé mi ti máa sọ̀rọ̀ báyìí tó gbogbo ṣé mi ti máa sọ̀rọ̀ báyìí. ẹ kí ló ṣẹlẹ̀ ṣé mi kì í máa sọ̀rọ̀ yìí àjẹwò àánú lé wa. ọlọ́ọ̀ má jẹ́ rí ẹrù bà ni láti sọ̀rọ̀ ẹrù bà ni ẹ wá ń bi kí ló ń ṣẹlẹ̀ ṣé nǹkan ń dẹ́rù bàyín pé tẹ́ bá sọ̀rọ̀ nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ ni. kò tí ẹsẹ̀ tó lè dẹ́rù bèmí ibi tó bá lè là ń bọ́ ọmọkùnrin kò sí ẹ tó lè dẹ́rù barú wa ẹni bá wóoru yín ṣùṣùṣùṣù tó bá ní kẹ́ kú òun ló máa kú. àmì àmì àmì. ẹ bó tiẹ̀ ṣe máa rí nìyẹn o. ẹ̀rọ akílẹ̀ rí gbọ̀ngàn kò síbi tó bá ṣẹlẹ̀ sí ẹ o. àjẹwò lẹ rí gbọ̀ngàn ẹ jẹ́ kí n tètè mọ̀. mo dẹ̀ mọ̀ kó kó síbi ẹni tó wá wà nínú òkùnkùn tó bá fẹ́ máa tafa sínú mọ̀lẹ́ tèmi ẹlẹ́dàá tiẹ̀ náà ò ní sùn ẹlẹ́dàá yín kẹ́ tó ṣe jẹ́rìí àtìgbà tẹ́ ṣe jẹ́rìí tán méjèèjì kò ní fìyà jẹ mí combine together ẹ eh, àtẹlẹdà yín kẹ tó ṣe gẹrí àtìgbà tẹ. ẹ sọ̀rọ̀ jàre mò ń gbọ́ àmì ẹ àjẹwò lẹ rinu lé. àjẹwò àbí o. ṣé kì í ṣe lára ni. ta ló ń jẹ lára. ẹ máa ṣe pọn. kì í ṣe lára ìyá ni o. ìyàwó. mọ́kú. ìyàmọ́kú. ẹ̀yin lè sọ fún ìyàmọ́kú alàjẹ ẹnu mi kọ́ èmi kọ́ mo sọ o ẹ̀yin lè ní ìyàmọ́kú alàjẹ tó ń ṣèlú lé yìí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lẹ ṣe sọ lóòótọ́ lóòótọ́ bẹ́ẹ̀ lórí. ẹ bọ ti gbèsè o wẹ́jọ kí ni kọ́tẹ́yìn rí tẹ́fù mọ́ pé ìyá mo kó àní náà. Ah! oríṣiríṣi pọ̀ tí mo rí àmọ́ ètò lè jẹ yín tẹ́ ẹ máa fi gbàgbọ́ tí òfin nídàbẹ̀ ní pípẹ́ fíìmù ni mo sọ òun ni lọ́jọ́ tó jẹ́ pé ìyá yìí ń jáde nínú bíi. ẹ jọ ẹ ẹ má lọ. ẹ má lọ ẹjọ tó lọ. ṣé ní tilẹ̀kùn ni. yẹpẹ ó bu yẹpẹ yẹpẹ. ṣé wàá rí yẹpẹ tí wọ́n kù yẹpẹ tí yamọ́ kó àpò lọ́jọ́ sí nílẹ̀ Yorùbá ó nítumọ̀ tó pọ̀ kò sí tí wọn kì í fi yẹpẹ ṣe pàápàá jùlọ yẹpẹ tó bá wà níbi ilé èèyàn àbí kéèyàn tẹbi kan mọ́lẹ̀ kí wọ́n bu yẹpẹ àbí kí nǹkan èèyàn rìn níbẹ̀ kí wọ́n wà bù. Hey! tó bá bu yẹ̀pẹ̀ yẹn tó bá sọ padà sínú ilé yẹn wọ́n máa ní pé kí gbogbo àwọn tó wà nínú ilé kan máa kú wọ́n lè fún wọn lóṣù wọ́n lè fún wọn lọ́dún ẹjọ́ oṣù mélòó ni síra wọn nígbà tí yàkú àti tiwa kú oṣù ṣó ó tọ́dún oṣù ni oṣù náà lò ní oṣù tí wọ́n wá lò yẹn gangan ló léwu ńbẹ̀ dáhùn hmm, pé oṣù síra wọn ò ní pé wọ́n máa fẹ́ kẹ́yìn náà lọ mo sọ fún yín wọ́n ti gbé báírò sí wọ́n fẹ́ máàkì ẹ̀ ni. so yẹn ni pé kí tiwa tó kú ọ̀rọ̀ yá mọ́ kó wa tó ń tẹnu wọn tó ń sọ ó ní nǹkan tọmọ yẹn rí àbí. nípa kí ni Ah, ẹ má rí mo ti mọ my machine. I'll report on police station I'll gbé wọn anything anything tó bá wọn kí wọn máa the kò sí problem. nígbà tó to délé ẹjọ́ gbogbo ẹni tó pààyàn ló máa dáhùn fún. fihìn fihìn bolo ti fẹ́ máa fihìn fọ lọ́hùn ṣé lójú ayé ni àbínú kòtò tó bá jẹ́ pójú ayé ló ti fẹ́ máa fihìn fọ lọ́hùn wọn kì í fọlọ́pàá arrest àjẹ́ o wọn kọ́ kọ́ọ̀fù sájẹ lọ́wọ́ o àjẹ́ báwo tó bá sọ̀rọ̀ ìyàmọ́ kọ́ fún ẹ̀rù abẹ́ ìyàmọ́ fẹ́ èèyàn mẹ́ta ìyàmọ́ fún ẹnu èèyàn kan èyàn mẹ́fà ni òwò gbéwìrì mẹ́ta rí òwò rí tó o bá pàkan èmi wà tó bá pàkan èmi wà báwo lè fẹ́ wá pa mẹ́tẹ̀ẹ̀ta lẹ́ẹ̀kan náà bọ́bá adé báwo bá ṣe ń sáré kiri inú ẹ̀nìyẹn nú gbéwìrì mẹ́ta bẹ́ẹ̀ fẹ́ pa nbọ wọ bí níbi tọrọ dé o máa lọ sọ fún dáàdì dáàdì máa lọ wá àwọn èèyàn tó máa lọ bá yín bẹ̀yà ni o ẹ máa ni o máa gbé ọlọ́pàá o bẹ́ẹ̀ yìí á dá no problem. ẹ lọ bẹ́ẹ̀ ni o. Ah, ah, ẹ̀bẹ̀ náà ni ẹ máa rẹ. wá wá wá má fọlọ́pàá. mi ìpọlọpàá ọlọ́pàá kọ. má lọ fọlọ́pàá rẹ sí àgbẹ̀. ẹ máa rí ẹ máa gbélé gbọ́ ọlọ́pàá kọ. Eh? ẹ wọ fi mí sílẹ̀ ọlọ́pàá kọ. ẹ má fà á kọ́ ọ̀pùsàjẹ lọ́wọ́ èèyàn mẹ́ta nìyá mọ́kúá. ọ̀pá ah. ké ọ̀la ké alágógó idẹ àrògbà aṣọ má balẹ̀ ìyá mi ẹ̀yìn lájẹ̀ ọ̀la ìbá kọ́ máa tẹ̀sí jókòó sí fífa gbọ́n táwọn gbígbà yìí. èṣù mọ́ ṣe mí o èṣù mọ́ ṣe mí o onílé orí ìta èṣù mọ́ ṣe mí o onílé orí ìta. èṣù yẹn ti ṣe yín náà yamukwa. ẹ máa kú sọ mẹ́ta. yes ma. ojú rẹ rèé. ojú mi rèé nǹkan ò dẹ́ gbọ́dọ̀ ṣe. ẹ sì kú ọ̀rọ̀ tiwa ládé ọlọ́run ọba mi ò ní jẹ́ arúrẹ̀ mọ́nú ilé wa lágbára ọlọ́run. ẹ gbà mí kí ló kọ́lọ́run ọba nínú ọ̀rọ̀ ikú tiwa kí ló kọ́lọ́run ọba nínú ọ̀rọ̀ ikú tiwa ládé màmá yìí ẹ̀dẹ̀ wa tu itọ́ funfun síta ẹ fi ẹ̀jẹ̀ dúdú sínú ìka níyìn o ìka jàtijàti níyìn o téèyàn bá rí èèyàn gbọ́dọ̀ sá ni ẹ gbọ́ gbogbo rẹ tí dáàdì mi ṣe fún yín first and the last láyé àti láyé yín tí anything bá tún rókè nínú ilé yẹn tí nǹkan mi bá tún ṣẹlẹ̀ nínú ilé yẹn tí nǹkan bá tún ṣẹlẹ̀ nínú ilé yẹn ẹ wo. ó ń ṣe ó ń ṣe gbọ́n rẹ ju tọ́nà gbàgbọ́n bàbá rẹ. àbúrò bàbá ta ni àbúrò bàbá ta ni ẹ ẹ má bínú so ẹ̀yin fẹ́ sọ fún mi pé ẹ mọ̀ wípé àjẹniyàmọ́ fún wa. gbẹ̀ngàn ah, dákẹ́ a ò ṣe olè sọ. Ah, ó gbọ́dọ̀ tó rí rẹ lọ ah, kí ni kò ṣe báyìí. Ah, irú ìbéèrè burúkú wo lèwọ náà ń béèrè lọ́wọ́ mi torí Ọlọ́run. ìbéèrè àpọ̀dà játijàti rẹ̀ ń béèrè sọtẹ́ ìbá rojú àjẹyìn ò dá mọ́ àbí. o ò ti jẹ́ kàn pé lọ́kà kò yẹ di yẹ. ẹ wo bí ẹ̀yin lẹ mọ̀ nǹkan tí mo fẹ́ sọ fún yín nílé ẹ wojú mi dáadáa tí ẹni tí bá tún ṣẹlẹ̀ nínú ilé yẹn ni mo sọ fún yín ẹ gbọ́ mi dáadáa tí ẹni tí bá tún rò kẹ́ nínú ilé yẹn fúnra mi ni màá pa yín fúnra mi ni màá pa yín. ìyìnfolúwa má fààyè lẹ́fẹ̀ẹ́ sùn èṣù lélẹ́yìí èṣù rẹ̀. ya jẹ oṣù dàbídà sẹkọ agada kọjá fún kọtọ kọtọ ẹ bá wọrí. ó ó máa foni ságbà gbà sẹkọ agada. ẹ ò ẹ ò bí ya yamọkua gbọmọgbọmọ tí ní ń pọ̀ jù o hmm? ó ń tèmi ń tànà o ẹ bá ló mi o ẹ mọ́jú sí i. ẹ náà kí nǹkan tún ṣe fi yín o ẹ bá ẹ ẹ kí ká má gọ́fúnà àbíkínà ti ń pè wò mí wò ojú kòrò ìpò ojú kòrò jẹ. ẹjọ mi lè wojú yẹn bá mi change ẹ sí ti bí abíyè ṣinṣin kí ni onímọ̀ owó ń bẹ̀ báyìí. kí ni ti ọ́nà kí ló dé kí n ti ẹ pẹ̀lú tèmi dákun ta ni gúnyán fún ọgbọ́n tó ní tẹ̀bi òṣòro. ó yà mí lẹ́nu. ìwọ ló mú sọ àtàjẹ mú àbí ìwọ ló dún sọ àtàjẹ mọ́ àpótí mọ́ ń ṣe fún ọ tí ó dùn ọ́ kódà ọkọ̀ ojú báyìí wò ní owó mi ń bẹ̀ ojú kàǹtàkàǹtà tó ràn lẹ́bi fúlà àti Dangote ń ń gbọ́ ọba kiri ràn mọ́ nǹkan ọmọkùnrin tó fi ń ṣe bí ọkùnrin nígbà tí ò bá ṣiṣẹ́ mọ́ ọ wà mọ́ nígbà náà. nígbà bá ṣòwò tó ń jèrè tí o tó kó òrókò òdókò òrókò tó ọmọ pé hìhìn wọn ìwé iṣẹ́ ogun tójú bá rí lẹ́nu sọ báwọn àgbàbọ̀ ṣe máa ní kì í ṣe ogun tójú bá rí lẹ́nu sọ ìwọ lọmọràn tí mo yún ìgbénú kára hun àbí ọmọ. mọ̀nà ìjọ̀gbọ́n ọlọ́run ẹ lè gbójú mi má gbà bẹ́ẹ̀ mi. sórí ní tí wọ́n sì fún ọ ni pé nígbà bá gbé àgbànú lé ọ lọ́wọ́ kó o yan bí gúgúrú náà gbada oríire ó pè ń gbà náà nínú lẹ́yìn èmi rẹ kẹsẹ̀ kan náà bọ́ mi ṣòkòtò mo ń kẹ́kọ̀ọ́ mọ̀ pé egun ńlá ní jájìdẹ́ ìwé ẹranko lásán lásán àwa awi tó dàgbà pálẹ̀ dàpá láǹtakùn ó dàpá lẹ̀ bí ọ̀pẹ tí náà mú gbàǹkọ́ ọ̀rọ̀ kò yá nàgbọ̀nàgbọ̀ sàǹsàn orí bí okun kan da àdàgbà mọ́ dànù onírìkúrì olójú òṣì ojú burúkú tó ojú ti tóbi jù náà bọ́ọ̀lù ṣe ní rìkúrì nulẹ̀ ah tí mọ́mí gbogbo tó dúró kọ́ ló sọ ni ìwọ lè mọ̀ràn tí mo yí gbìyànjú làkọ̀sẹ̀ àbíbẹ́ ẹ̀kọ́ ni láàrin èmi rẹ egun fẹ́ jó òjò fẹ́ rọ̀ aláṣọ kan fẹ́ wòran yóò tó jẹ́ mi rẹ nu ilé yìí. ìjọ o máa yẹ. ẹni tí ò máa wo ó ń fojú dáwó ẹni bá fojú di múlẹ̀ yóò sì fẹ́ bọ́jú rání èmi ṣe bá a fẹ́ yáyé o. jọ tani sọ báyìí àlá ni mo lá ni mo rí ìyàmọ kú wa tó sọ fún mi wípé o máa sọ mi dẹgun arinlẹ fún gbogbo tí n bá ní. o máa fi àgbàna sọ̀rọ̀ mi mhm. ó ní kò sí owó tí kù kí mo lè ní láyé àgbàna máa wọ bẹ́ẹ̀ ni. mo lè bí kó bẹ́ẹ̀ bọ́ padà ó jàdá ní àlàkọ́ ló la àwọn yá mi ò ṣòro ga ọ̀tẹ́rìmọ́fíà àwọn onígbà takumọ́sà mhm. wọ́n wá kí ẹ sílé ìwọ ló lálà. báwo lọ ṣe mọlé ọ̀dọ̀ mi mi fún ọ ládẹẹsì. ààrẹ atakọrọwọ inú àdó lè mọ ọmọ ẹwọ wọ́n bí kó kó sínú àdó káwọn àgbàlagbà bá fẹ́ wá kí ẹ á wọlé wa kó síbi tó wọ àwọn àgbà orí wọlé lẹ àwọn àgbà àwọn tó wá bẹ yàrá bẹ kí ni gbé wọn bá wọlé wọ. kó máa ń ṣẹlẹ̀ báyìí tó lọ lọ. wọlé ma wọ bí sórí bí tọ́lọ̀ dé yìí ó máa farabalẹ̀ ni o ah, àwọn àgbàlagbà kì í ṣe bí ẹni tó bá ti wá kí ilé tó ti fi irun tó wọ́n fi hàn ẹ̀yẹ̀ hàn owó tó ní dàgbé kà bóbí pẹ̀lú àlàfo láyẹn bí èèyàn bá ní one million ní pamọ́ wọ́n á gbọ̀n yẹ́bẹ́ yẹ́bẹ́ mọ́ lọ́wọ́ kó lè wúlò fún láéláé hm? kò ní jọ kó dànù kò ní jọ kí ni hm? àwọn àgbàlagbà ló sọ̀rọ̀ ìbáyìí oh. kí ni kí ni ṣe ah. kí ni ṣe bẹ́ṣu. Hm? kí ni má jẹ́ kára ẹ dojo má jẹ́ kára ẹ dojo. ṣé n taara bìrì ìfẹ́ tájọ sí mi. ta ni nù. ìta sọ̀rọ̀ pẹ̀lú ọ̀nì. ìjọba ni àwọn pa. ẹ ti jọ múra yìí òun ni àbúrò mi kan ó ṣe lóun fẹ́ràn mi lọ́wọ́ kó máa fún mi ní one point five million naira mo lè ti wò pé tó bá ti lè fún mi ní owó yẹn one point five mi ní sí déètì mọ́ gbogbo tó jẹ́ mọ́ déètì nínú ayé mi ó di ọ̀dẹ̀ ìṣí ọ̀dẹ̀ ìṣí kò lè wọlé mọ́. kò lè wọlé wọ kò lè wọlé. àbí àbí àbí pé mi ò lè sọ pé kò ní sí nǹkan tó máa mú egbò fún fẹ́ máa ṣíde. òponú ìbọn elérin lẹ lọ bẹ́ẹ̀ ni òponú ìbọn elérin lẹ lọ ọ̀dẹ̀ ìṣí kì ọ̀dẹ̀ ìṣí lọ́dọ̀ àwọn alábá ó dúró wá ní kí lọ́rọ̀ àbáyọ ló máa wọ. ṣebí nítorí ẹ̀ náà la ṣe wá sí bí ṣebí nítorí ẹ̀ náà la ṣe wá sí bí táwọ ẹ̀ ń ṣe bí wèrè yìí. àwo ṣe bí wèrè ah. àwo ṣe bí wèrè àwo á dẹ̀ fi wèrè ìwọ̀n ẹ̀ lé wọn bọ̀tọ́ ni ẹni ọmọ kò ìdè o ẹni ẹran lọ kò ìbò ẹ máa máa rán mi oh. tàdúbí o ẹni ẹran lọ kò ìbò ìfèrè náà bíjọ bí ìtàdénù ìtàdénù ìtàdénù ìtàdénù ìtàdénù ìtàdénù ìtàdénù ìtàdénù mo tójú ayé ni mo tójú àwọn mo tójú àwọn àgbàlagbà ni. ìjọ olùfẹ́ fi wọ́n wọ̀n ìsílẹ̀ wọ́n tó ń ṣe jọ. kí la máa ṣe sọ̀rọ̀ tó wà lẹ́yìn tó tó ọlọ́run. ó ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ ó ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ ó ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀. sọ̀rọ̀ one point five tó ó máa rúbọ o. wọ́n ní kó ká àlẹ̀ ẹ̀bọ ni kó yá amúṣe. ẹ̀ ó yá rú. wọ́n ní kó lékú lékú wọ́n ní kó nẹja ó nẹja wọ́n ní kó ní eku méjì àbí ọ̀bàdà. Mhm. ẹ̀bọ ló máa rú o. ó yá rú sẹ́yìn. kí n rú ó dẹ̀ ti di rírú. ṣùgbọ́n ló ń rú ẹ̀bọ ńlá ni ẹ̀bọ kàǹkà tó kàgbé láyà ó ní òdìdí ẹyẹ ẹgún kan nú ìran yẹgún ìran yẹgún kò ìjàgàdó Mm, ó yàrá ra. ẹni mi ra a nílò ọmọ rí odó àti odó odó àti ìyá odó. kò sí wàhálà tó lódìdí. odó àbí mm. a máa ra odó mm. àtọmọ ẹ náà ẹ tó bá dé interchange lápá òsì báyìí wàá ti ródùn bẹ. ó wà bẹ. ó ti ṣe ṣe thirty thousand ló máa ná. ọ̀yà ọ̀yà. no ìwọ ò máa yé eh. ayé ò bá má ṣe wà máa ní kí n ra gúnugún ayé ò bá má ṣe wà ní kí n lọ rodó wa eh. àbí gbogbo àwọn tó kalẹ̀ eh. jẹ̀bi ọlọ́run ó jẹ́ wà ti yú abẹ́kọ̀ àbòjẹ́ kúlíkúlí àti gàrí àtàwọn nǹkan mi ti yẹ oyè ta àbí kí ló ń bá mi sọ. wọ́n bí èmi ò ráyè gbogbo oníbùrúkú yo èmi ò ṣẹ́gbọ́ owó kankan káàkiri o èmi ò ṣẹ́gbọ́ kankan káàkiri o. <laughs> mo bí fọ́tà sọ́kò wà lẹ́yìn òbí eh. kí n máa wá thirty thousand naira kiri èmi ò di o eh? èmi ò di thirty thousand kọ́kọ́ tí mo fẹ́ fi ṣe tutù wèrè kọ́kọ́. wà á kó ṣe wa. ìwọ ló mọ̀ wọ́n. èmi mọ̀ wọ́n. sáwọn ẹ̀yẹ àgbà two five ah. ṣé kí n fáwọn ẹ̀yẹ ẹ̀yẹ àwọn ẹ̀yẹ àjẹ sọ náà gba two five. Hmm. ẹ̀wọ̀n lọ́kà lórí wáta àbí àwọn ẹ̀yẹ lọ́wọ́ lọ́kà kan hmm. kò ń ṣe àwọn ẹ̀yà tó ń dín two five will work. òbí bẹ́ẹ̀ yàn bá lè fi ránṣẹ́ sáwọn àgbàlagbà kù owó ètùtù rẹ owó ẹ̀bọ rẹ kí ṣòro ẹni tó fi owó yẹn wa hmm. àwọn àgbàlagbà jẹ́wọ́ fún bóbá ń gbọ́dọ̀ ni ẹni ẹ̀ ń lọ ọkọ̀ ìdè o ẹni ẹ̀ ń lọ ọkọ̀ ìbọ̀ ẹ máa máa rán mi tàbí bí o ẹni ẹ̀ ń lọ ọkọ̀ ìbọ̀ tàdé ni tàdé ni. mo mọ̀ pé wo wéré tó ń ṣe é rè orí burúkú tó ń ṣe é nì. wéré ṣáwó. wéré ṣe é tó ṣe é sìn tí ó bá jẹ́ pé mẹkáníìkì orí burúkú tó kọ́ tó bá jẹ́ pé tẹ́lọ̀ òṣì àbí eh. wà á ti mọ bọ́yẹ̀ ń fàyọ bọ́yẹ̀ ń tibọ̀ bọ́yẹ̀ ń fàyọ bọ́yẹ̀ ń tibọ̀ gbogbo We tó fi símúlẹ̀ àti mo ní mi ò fẹ́ mọ́ sọ́wọ́ àti eh. fàyọ dànù. máa lè fi sísọ́ọ̀sì gé ẹ́. mẹkáníìkì tó kọ́ tó kọ́ sí náà ni wàá dé pa òde rí mọ̀ pa wó hmm. kò tiẹ̀ sí wàhálà ṣé bẹ́ẹ̀ ni mo bẹ́ẹ̀ sọ pé mo fẹ́ ṣe bísínẹ́sì kò sáyé bísínẹ́sì kankan mọ́ mi tiẹ̀ ṣe bísínẹ́sì kankan mọ́ báyìí ṣebí tó yàn bá ṣe bísínẹ́sì làgbàna ọwọ́ bẹ̀ ṣebí tó bá ṣòwò làgbàna ọwọ́ ní òwò máa fi dé nǹkan mọ́lẹ̀ ni. ọmọ Yorùbá yé. mo gbowó yàtọ̀ báyìí. Eh mo gbà tó báyìí. màá ti dé nǹkan mọ́lẹ̀ yìí. olùdé nǹkan mọ́lẹ̀ yìí. àlọ́ bẹ́ẹ̀ ẹyẹ ju rẹ̀ ayé. àlọ́ bẹ́ẹ̀ ẹyẹ ju rẹ̀ àlọ́ bẹ́ẹ̀ àlọ́ bẹ́ẹ̀ ẹyẹ ju rẹ̀ ọ̀yẹ̀ rẹ̀ ooo. ìwọ pẹ̀lú awo ni. wo bí orí mi ti bàjẹ́. kí ló rí gbogbo ìgbà tí mo ti wá bí láyé ló yẹ kí n ti fura pé àwọn orin ìgbà tá a wà kékeré tó bá ń kọ káàkiri àdúgbò ìgbà tó bá ń lùlù àwọn eléégún olówó àkànbí ó mọ kankan kọ́ ó mọ̀ ibi tó ti wá róògùn orí burúkú tó fi sími lára tí mo fi rí ìrìkúrì onímọ̀sán mo kú o ó tiẹ̀ sí wàhálà wọ́n ní hmm? èmi ni mo bá yín sọ pé mo fẹ́ ṣe bísínẹ́sì mi ò ṣe nǹkan kan mọ́ ṣebí tí ẹ̀ bá ṣe bísínẹ́sì làgbàdo ń wọ́ máa fọwọ́ ẹ̀ dé nǹkan mọ́lẹ̀. wá hmm. má ọwọ́ náà ti báyìí náà ó ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀. bí ìyá ò bá ti lè gba two five àwọn ìyá àwọn ìyá àjẹ tó bá ti lè gba two five. ṣé mo ṣe yàrá kan ló fẹ́ kó fẹ́ fẹ́ kó fún ni àmọ́ ló mo ní kó fẹ́ kó lókè jù. máa jọ ẹ lójú kí ló wà. wàá kí n sọ́ṣẹ̀lẹ̀ sí mi wàá kí n ọ̀gùn. wàá kí n ọ̀gùn. ó ní mo rí tó mọ̀ pé ó ní mo pé láìláì bẹ́ẹ̀ ni kó bá ní ọdẹ ńlá ni. oró ahọ́n lè jù ká ṣọ́ra. sọlá william ẹ̀rọ sà kí làwọn ní ẹ̀fẹ́ tó kó ṣẹlẹ̀ sáwọn. wọ́n ní ká má dorí ilẹ̀ yẹn mọ́ fáwọn tẹ̀ fẹ́ rí wà ń bẹ̀rẹ̀ in fact wọ́n ti whatsapp wa ní lẹ́tà wọ́n ti gbé wa lọ sí court pé <laughs> it's forbidden for us spending the time tí a máa fi parí case wa ní court. mo rò pé. wọ́n ṣeun wọ́n wọ́n ní ìṣòro díẹ̀ ọ̀hún tí orí tó bá fẹ́ jẹ ìkósùn wọn kò ó lè ti bọra sílẹ̀ nínú yàrá ẹ̀ akàn tó jáde fún fẹ́ ra suya ń ta <laughs> àwa kò sọ ọlọ́pàá wọn bẹ̀rẹ̀ sí máa da ìkóbò lórí ah. bọ́dọ̀ wọn ṣe nìyẹn ilẹ̀ tó ń yẹn gba tí máa rà á tẹ́níkà sọ̀fúnà ni mo rà síbẹ̀ yẹn over twenty years ago now twenty years. Yeah. wow. tí mo ti ra pamọ́ síbẹ̀ kẹ́nìkan wá dé ǹsìn tó bá sọ pé kémi stay away from my property anyway um, mo ti sọ fún lọ́ọ̀yà mi ẹ̀sìn mo dẹ̀ ti pe fọlọ́rìn ní abroad. oh okay. ṣe mọ̀ pé òun náà eh, lọ́ọ̀yà ni lọ́ọ̀yà lòun náà. <laughs> bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. so eh, ọmọ náà ni a máa rán sínú. okay. our support lawyer mi ń bíbáyìí. all right. wọ́n á jọ fight out. okay wọ́n dà mọ nǹkan tó ń ṣe wọ́n pèsè wọ́n ti ta gbogbo àwọn ilẹ̀ wọn tán pátápátá kò síbi tán fẹ́ fèsì mọ́ wọ́n á wò pé bẹ́ẹ̀ yẹn àbóyá ọwọ́ bẹ́ẹ̀ ṣòfò bọ̀ ìgbà tán dé land wọ́n rí pé èyàn wà lórí ẹ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bóyá àwọn wá lè jẹ ló jẹ kán gbé alọ́kọ̀ tí wọ́n mọ̀ <laughs> wọ́n mọ̀ pé nǹkan tó wà lórí ẹ̀ ju pé kí wọ́n lọ sí land ni. wọ́n ti ẹ̀ lè jẹ kó pọ̀ sí. èmi fúnra mi gan tí mo ní property kí á ní mo fẹ́ tà ń sí gòfin tó lè rè tà ó lè fẹ́ tó ọdún mẹ́ẹ̀ẹ́dógún ẹ máa kọ lẹ́tà from kíní kan síbẹ̀ orúkọ àwọn ọmọ ló wà lórí ẹ̀. fúnlẹ̀. wọ́n tẹ̀lé wọn lè ní ọ̀ràn jù jẹ́ lọ láíláí. a pàdé ní court tán. <laughs> ẹ pẹ̀lẹ́ báwo wà lára yín. wẹ́ẹ̀ a sì wà bẹ́ẹ̀ kọ́lọ́n kó jọ kó ṣàánú nǹkan kan tí mo nígbàgbọ́ ni pé wọ́n bí mi báyìí. Hmm so ní àṣẹ lódìmarè máa fi ojú yìí máa fi máa fi ríran. lágbára Ọlọ́run sá lágbára sá Ọlọ́run àtúbọ̀ fún yín lálàáfíà sá ẹgbà ó gbọngàn ní Fọláyìn máa wádé. ọmọ ọmọ pé kì í sọmọ àlè ọmọ tẹyà bá bí ẹyà ló ń jẹ ó ti múra jà lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí n ti sọ fún pé dáadé máa tó bá dé next week ẹ̀ máa dé ó ti book flight wá wá. that's good that's fantastic so wọ́n lè wá support wọ́n jọ wọ́n jọ máa bọ́ra àǹfààní ṣòro tágbára wọn bá bìlẹ̀ fún àwọn lè káwá gbà yẹn ibi tá a bá gbé náà tó wà lẹ́ẹ̀dẹ̀ àánú yà mo lè fi ìjọ ntẹ́pà mo lè wá tọrọ. yes àtẹ̀yìn lábú. ó ṣe gan-an ọlọ́run àtúbọ̀ fún yín lálàáfíà sá. àmín àmín àmín. ẹ mo dẹ̀ fẹ́ kí ẹ fọkàn yín balẹ̀ o ibi iṣẹ́ a máa lọ bó ṣe yẹ kó lọ gbogbo nǹkan a máa lọ déédéé bí ìgbà tẹ wà ń bẹ̀ ni. I trust you. pẹ̀lú ìyọ̀ǹda yín máa ṣe gbogbo nǹkan tó yẹ kẹ́ ṣe. I trust you no problem. agbára náà. you are mostly welcome. alright sir. bá mi kí everybody ní kìíní bẹ̀rẹ̀. bá mi kí ìyàwó ẹ náà. agbọ́ sir. but fihàn kí ló dé tó kì máa take àwọn ọ̀rọ̀ mi serious nù. at least mo take study mi seriously. fìyìn ṣé nǹkan tí mò ń bẹ̀ sọ nìyẹn mo ń sọ̀rọ̀ life and death ó ń bá mi sọ̀rọ̀ studies ok má wọrí má wọrí wọ́n ló mọ̀. mo ti sọ fún ẹ láìmọye ìgbà ó ní wípé kí wọ́n máa reject gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn ni ah, a ní àwa ò ní kú ikú kíkú bí kò ṣe yíyí gbọ́kàn kó lórí yẹn ṣé torí yẹn ló ṣe wá ń bínú báyìí ó má bínú má bínú òkú sígbà tí mi ṣe ń lọ rí dádì ọ̀hún náà ojú ah, ló ń kán bò jì òun bọ̀ ń bẹ̀ ṣé tá a bá fẹ́ ṣe ìgbéyàwó sí i ìgbà wo ni mi ò ní débẹ̀ ìgbà wo làwọn òbí mi ò ní débẹ̀ so kí á láàrin <laughs> kí ló ń kọ́ ẹ lójú. fi yìn ṣé nǹkan tí mò ń bẹ ẹ sọ nìyẹn ẹ ókè torí dádì mi ti jẹ́ oníṣègùn ìbílẹ̀ ẹ̀sìn wọn ò mọ nǹkan kan fihìn mo sọ fún ẹ pé àlá tí mo lá èyí serious How do you take it lightly kí ló ń ṣe é náà. mi ò ro bí wọ́n ṣe ń ròyìn mi take it for granted o ṣorí kò sí àlàyé òun kò ní portion burúkú kò kí n ṣe títí wa gbìyànjú kó lọ kàn kódà má ọ̀rọ̀ rẹ̀ ó ti tó bẹ́ẹ̀ máa make sure pé mo wáyé láti lọ rí òun yẹn kọ́. wẹ́ ọ̀la kúkú ni sátọ̀dẹ̀ wáì tí o lè jẹ́ ká lọ lọ́la. ọ̀la kò lè wọ́ ẹ̀ka ọ̀la ni ẹ̀gbọ́n mi bọ̀dá Fọlárìn wọ́n láti US èmi dẹ̀ mo máa lọ gbé wọn. ah but mo promise ẹ wípé this time around I won't break my promise na ọ̀rẹ́ tí bọ̀dá bá ti settle down tán I make sure pé mo rí rà smart. Okay. <laughs> anyway ọlọ́run aṣọ bọ̀dà fọlárìndé láyọ̀ àtàlàfíà àmín bò mo forí ìyẹ́ ẹ̀bẹ̀ fi sọ́kàn o ọlọ́run ò ní jẹ́ arógun oríṣẹ́ kù o. a ní kó máa rìjẹ́ẹ̀tì yẹsẹ̀ ah, mo ríṣẹ́ kù ní ṣe títí wa lágbára ọlọ́run kúrò ní tiẹ̀. Ah. ò gẹ̀ẹ́tì news kò kan láti ẹ̀kan ni ó yẹ kó tó master ṣáàlẹ̀ rí náà. ní ìmọ̀ nǹkan tó ń ṣe remote control yìí sá àwọn náà ló ń try láti ṣe. tí bá ṣe bá wù ẹ sọ ẹ rà míì. má ṣe wọ́n léṣe. ìdùnnú àtayọ̀ ni ìdùnnú tó ló ń ṣubú láyọ̀ gọ́gọ́ lélẹ́yìn kò dẹ̀ sí nǹkan tí mo ṣe fún lọ́ọ̀yà wọn ní bínú wọn ní in every law is an exception exception bẹ̀rẹ̀. ìjọba ọ̀lẹ́ kò tí wọ́n tó lè ṣe fún mi lóòótọ́ ìbú ọ̀dọ́ ló sọ pé ó máa tọ́jú pọ̀ sí dáadáa. díẹ̀ ni ẹ i'm the governor. kò sí kan tẹ́bi òmù afẹ́kan tó bá ti lead. are you serious? ẹ ṣe é gan mo dúpẹ́ lọ́wọ́ yìí.

Salafia. Mo wà I've missed you so much. Salafia. Oh fine thank you sir. Láyé tí mo wá láyé mi. Gbogbo àwọn ọmọ mi pátápátá ló máa kàwé. Ọlá àwẹ̀ ló hàn yìí. Kò sí nǹkan kan tó wà láyé tó o bá ti yọ̀wé kúrò ó ti tán. Wọ́n pè ọmọ ọlọ́mọ wá láti ìlú òyìnbó wọ́n ní kó máa bọ̀ bí. Wọ́n ní kó wá bá wọn jà lórí ọ̀rọ̀ ọlẹ̀. Mi ìfẹ́ mọ bí lọ́ọ̀yà òun ṣe tó. Á ná gbogbo wọn pa irú àwọn ọmọ yìí wọ́n máa ń tì lọ́ọ̀yà mọ́lé ni. Ah! <laughs> Ah! ó wá fáìn àmọ́ mi mọ nǹkan tó mọ̀ ń jẹ lọ́hùn o ó dà kó dàrúgbòde nì torí gbogbo òrùngbọ̀n ẹ̀ pàápàá irun funfun tí mo wo bẹ̀bẹ̀ á one thousand kí ló dé. báwo ni mo gbọ́ ọ̀hún. Ah, a dúpẹ́ lọ́wọ́ lọ. iṣẹ́ ni kọ́. iṣẹ́ ni ọ̀rẹ́dẹ̀ sàn. ìyàwó rẹ̀ tán ló ń kọ́. àlàáfíà ni wọn. pẹ̀lú ó uh, ṣàrà sí ọ̀rọ̀ tó gbé fẹ́ lórí fóònù. ayọ̀s. dadi dadi dadi dadi ẹ jẹ́ kẹ́gbọ́n tiẹ̀ sí rest there ah, èèyàn tó ń bọ́ látò dìndín ọ̀hún yẹn ẹ̀dẹ̀ sáré attack wọn bẹ́ẹ̀ yẹn. Ah. ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ kò sọ̀rọ̀ má bínú nínú ọ̀rọ̀ yìí. Ah, ara àpọ̀ tó gbé mi wálé nìyẹn nǹkan tó pè wá lé nìyẹn. no problem. ẹ ẹ bọ ẹ yẹ kí mi ṣáà béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ yín ṣe bí àwọn dọkúmẹ̀ntì ẹ ṣàwà lọ́wọ́ yín. ọmọ mi dáàdi ò lè ṣe pé ó ẹ̀yìn dọkúmẹ̀ntì property mi. ah that's very good. Eh, ah, And ṣe ṣe ọlọ́mọdé ṣe delivery advice mi. yóò lè change it now. Eh? oh that's very good nǹkan tí èmi máa ṣe ń sìn go to tí n bá ti gòkè máa lọ take bait mi so máa go to document wa lọ́wọ́ yìí èmi náà pè wọ́n ẹ káàbọ̀ wo ìwọ ṣoúnjẹ fẹ́ gbọ̀n. ìjà káàdì lóró tán fún mi ọmọ bọ́ọ̀lù mo lè mú mo ṣọjọ́ mo yóò kọrin kése mo bẹ̀bẹ̀ lélẹ̀ lọ́fà ọmọ gbòtògbòtò kan ìyàrá yẹrẹ kì í kọ́ wọn lélẹ̀. mo mọ tí mo mí sí lọ́wọ́ rẹ̀. pé àwọn èèyàn burú wọn níkà kódà àwọn wicked gidi gan. kí lẹ rí. ọ̀sẹ̀ ìgbà wo ni mọ́mì kú kò pẹ́ ní tiwaladé náà kú ṣé the next thing fáwọn èèyàn láti ṣe ni pé kọ́ dẹ̀ fẹ́ balẹ̀ pọ̀ sí lẹ́ni tó mọ̀ kí kò lójú ṣọ fẹ́ pa wọ́n ni àbí wọ́n fẹ́ lé wọn kó láyé. ẹ̀gbọ́n ah. ibi tí ẹ kí ẹ sọ̀rọ̀ sí ẹ sọ̀rọ̀ síbẹ̀. Hmm. Ah, ẹjọ́ àwọn tí wọ́n fẹ́ gbalẹ̀ kọ́ yorùbá sọ pé ìwò mi tó ń jó onílù ẹ wà lábẹ́ odò ṣé ìmọ̀ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kì í ṣojú lásán ẹ̀gbọ́n ìyàmọ̀ wá ọgbẹ́ wa ń di ọ̀rọ̀ dájú àṣírí wọn tún sẹ́mi lọ́wọ́ gbọ́ngbọ́n ni hmm. ọ ẹ̀gbọ́n mo mọ̀ pé ní agbára ọlọ́run lórí ọ̀rọ̀ ìyàmọ̀ kọ́ a mo máa commit murder. Ah, mo fi yẹn lẹ̀. èmi ni mo máa pa ọ. mo fi ọ̀rọ̀ ìyá mú kọ àsìlẹ̀ o ọtí mi ló pè dáàdi need lọ́wọ́ yìí special prayer ni yes special prayer um, tèmi àti lọ́yà wọn bá ti ríra tí a ti yanjú ọ̀rọ̀ tilẹ̀ ìtàn gbogbo àwọn documents wọn properties wọn àti yanjú ẹ̀tàn fine personally màá mú wọn travel ọ̀tọ̀dọ̀ mi lọ yes wọ́n wà bẹ́ẹ̀ mọ̀ pé things will get better. <laughs> lọ́dún làwọn yàgò pa ọmọ àtàwọn ará wọn ẹ o bísí problem ẹ máa ṣe fàájì ṣe kọ́ mọ́ kan sí wa. náà ìlú ìkan mi ò tí ì rẹ ó sọ pé àdúró dẹ nìkan ni mi ò tí ì rẹ. ẹ̀gbọ́n èmi àdúró dẹ anybody nǹkan tí mo notice ni pé ibẹ̀ ṣe dé ẹ kàn dé ẹ dé síṣẹ́ ni kò ṣe fẹ́ ṣe fàájì rárá ẹ kàn máa gbé gbogbo ẹ gbé gbogbo ẹrù ẹ kàn ronú ẹ ṣe everything so ìyàwó jẹ́ kí mi rò pé ẹ ò ẹ̀gbọ́n ẹ túraká díẹ̀ gbogbo ọ̀rọ̀ yóò ṣe gbé rù èmi náà mo máa ń rò pẹ̀lú ọ̀nà kan tí bá ti mọ báyìí àkàn ara wa sí bí ni àtọ́ ara ṣe kí ni ara fúra mi lọ́kàn balẹ̀ ìdí nìyẹn tá a ṣe wá sí bí àwa pàdé anybody ẹni tá a wá pàdé yóò rè wájú wa yóò fi ìyà ìdọ́tí wọ̀ ẹ́ <laughs> wẹ́ orí sọ náà orí sọ náà ó yẹ kí ẹ máa fún ara nísìnyí bọ̀ bẹ́ẹ̀ mi ṣe rí náà ni mo gbé kí n ṣe ikú. ẹjọ́ um, máa mú yẹn lọ́ra. ja parile nù. ja ja parile ja parile. one after the other. amọ̀kú <laughs> amọ̀kú èmi mo lẹ́rù ah, mo fẹ́ fi kún owó yìí two five gangan lọ́wọ́ mi mo dẹ̀ ti bá sọ̀rọ̀ wípé kò sáyé wípé ó máa rówó kankan gbà lọ́wọ́ mi mọ́ o two thousand ni mo ní ó dẹ̀ ti gbà sí mi lẹ́nu. two five hmm. two thousand kí ló lè fẹ́ yẹn ẹrù èrò kókó ló ti ń kẹ́rù bọ̀ ibo ló ti ń gbin ẹ̀bọ̀ gangan. káàkiri káàkiri láàrin mò ń ṣa káàkiri ni. kí ló ṣa yẹn. ibi tó bá ti dídọ́sìn mẹ́wàá máa rà bẹ́ẹ̀ ibi tó bá ti dídọ́sìn mẹ́rin máa rà bẹ́ẹ̀ ibi tó bá ti ní dọ́sìn fifteen máa rà ń bẹ̀ ibì kan ni kọ́sọ́mà mi pọ̀ jù sí i. báyọ̀ lọ́n tó ṣe yẹn. ewu wọ eh. wọn á ní báàgì tó fifteen ibẹ̀ ni mo ti kó gbogbo ìtókù bọ́sàsì nìkan ló wà nú gbogbo ẹ̀. o lọ ra bọ́sàsì. bọ́sàsì nìkan ni tó wọ̀ sí di. o fẹ́ máa ta ni. èmi àtajà èmi àtajà ló máa jẹ rí bí. èmi kì í ṣẹlẹ̀. bó ṣe wo gbogbo bọ́sàsì tó wọ̀ dùn bíi èmi ni mo lò ó ní ọdún mẹ́rin ni màá fi wọ̀. fọ́yẹ̀ mo fẹ́ púrúfù yín rọ́ǹgì mo fẹ́ ká ẹ mọ̀ pé oṣù lẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ̀ ń dífá káàkiri tẹ̀ ń sọ wípé àgbàànà máa wọnú owó mo wá bá ìwọ ní pé ìyá mọ́kú akọ́sọ pé àgbàànà máa wọnú owó mi ọ̀nà ọ̀dà àgbàànà máa fi wọnú owó mi eh, eh. ọ̀nà ọ̀dà kágbàànà máa fi wọ bẹ̀. so n tó sọ fún mi pé wà á fowó de nǹkan mọ́lẹ̀ tó ń tó fẹ́ fi de mọ́lẹ̀ rè. gbà ah. mo mọ̀ kó nílà káyè díẹ̀ náà o ti wọ́n bí. abó eh. gbọ́ gbogbo bọ́sẹ̀sì tó wo ìpátápátá bó ṣe ń wo yìí ó kún bóyè kún yìí. máa wọ sábẹ́ mi fódì di ọdún mẹ́rin. ọdún mẹ́rin. four years o ní máa fi wọ́n dẹ̀ ti jẹ́ kí n mọ̀ mo ní pé tí kan bá bàjẹ́ tí ò bá fi kọ́dún mẹ́rin tó yẹ pé gbogbo ẹ̀gbó tán lọ́dún mẹ́rin máa sún wọn ni. èmi àtajà ń fẹ́ máa wọ̀ sábẹ́ ni. fẹ́ máa wọ̀ sábẹ́. abẹ́ mi ni mo lè wọ méjì pọ̀ gbà mí torí tó wà lábẹ́. dúró ná one point five million owó táwọn èèyàn fi ń ṣoríire ó dẹ̀ gbé ó lọ ra bọ́sàs nìkan tó ń wọ̀ sí di one point five million tó yẹ pé táwọn èèyàn bá rí wọ́n á gbé wọn lọ ọjà wọ́n á ra góòlù wọ́n á ra àwọn nǹkan tó náwó lórí tó ṣe é ṣòwò àwọn nǹkan àràpamọ́ fẹ́ pé tí ó bá fẹ́ rọ́ lọ́jọ́ iwájú tó máa sọ lówó wọ́n á rà wọ́n fi ń ṣoríire ìwọ̀n wá lọ mú one point five yẹn o lọ ra boxers nìkan tó ń wọ̀ sàbẹ́ àbí onípẹ́pẹ́ sí o ò fẹ́ kí ọwọ́ ayé. káyọ̀kọ́ hmm? bó bá ṣèwọ olúkálùkù ni kò ṣe ṣe ẹlòmíì lè mú one point five million naira kó dẹ̀ fi kọ́lé ó lè fi ra mọ́tò àmọ́ tó wù èmi hmm. tẹ́mi fẹ́ òní pé mo fi ra boxers bọ́sẹ̀sẹ̀ ló kun wa ń bẹ̀. ayé tó tó ayé fún. onípátá wa ń bẹ̀. Hmm. ìjọ tí n bá fẹ́ lọ sóde tó fẹ̀ dáadáa tí mo rí hmm. pé àwọn èèyàn rẹpẹtẹ máa wà ń bẹ̀. Hmm. tí mi dẹ̀fẹ̀ kí bọ̀dà ti bí tí mi fẹ́ kó ṣòṣì. màá yà kọ́kọ́ wọ bọ́sẹ̀sẹ̀ onípátá yẹn. àwọn arọ́ tó lókun sí máa dè tán. méjì mo wọ̀ papọ̀ yẹn. ìyẹn ti wá òkè. ìyẹn ti wá òkè. ayé mi fẹ́ eh. bàjẹ́ tó wá wà ó. mo fẹ́ jẹ́ wàá kọ́ sílẹ̀ wàá fà sísàlẹ̀ kọ́nsẹ́ǹsì burúkú ọ̀rìjínà. wo bí ṣé kí n yọ̀ fún ẹ. oore ọlọ́run ṣé mo dúpẹ́ tó jẹ́ kí n mọ̀nà ọ̀la. ọ̀nà ọ̀la ló mọ̀ yìí hmm. ó mọ̀nà ọ̀la lọ abọ́sà gbogbo. four years ni máa fi lò. jẹ́ kí n yọ̀ fún ẹ ṣé kí n yọ̀ fún ẹ. yọ̀ fún mi. kí n yọ̀ fún ẹ. yọ̀ fún mi ayé nà ẹ lọ́wọ́. ayé nà ẹ lọ́wọ́. Ah! ayé tó tó fún. Oh, ayé tó tó fún. bóbi ru yọ yẹn kó ṣe. bóbi ru yọ yẹn ẹgúnjẹ o. ọmọ ọmọ dìde rìn báyìí ẹnà ọ̀nà kùnà ọ̀nà ọ̀nà kùnà nínú àwọn àgbàlagbà ló bẹ̀rẹ̀ yó wọ́n ti bẹ̀rẹ̀ sí náà báyìí. ó gbọ́n tán wí ni wọ́n ní àwọn lè yí kádàrá ẹ̀dá padà síbi táwọn bá fẹ́ tó ọmọ ni. kádàrá ẹ ló máa yí padà sí ìdá. gbóná tí ìbàjẹ́ pé owó wọn ti tó ẹ wọ́n ti rí kádàrá ẹ yí padà ó bí one point five million ó dẹ̀ lọ́jà ó lọ ra bọ́sà nìkan ordinary pátá. ẹ wọ́n wọ́n má bàa mi lu tó òwe jọ má bàa mi lu tó òṣì kí ló kọ ẹ ìwọ ló fẹ́ bá mi lu ayé mi ni ọ ah, yàmọkọ wa mú ẹ e po. lọ́lọ́wọ́ yàmọkọ wa ti mú ẹ. lọ́lọ́wọ́ yàmọkọ wa mú wọ ni wọ́n kọ́ one point five lọ́ra bọ́sà nìkan. ó sọ wípé àgbàna máa wọnú owó mi. ṣé kò ìwọ. mo dẹ̀ sọ wípé kàkàkà àgbàna wọnú owó mi. màá fi owó yẹn màá fi dé nǹkan mọ́lẹ̀ mo dẹ̀ mú one point five million mm. mo fi ra bọ́sà sí nìkan. ìtọ́wọ́ náà yìí kan. tí màá máa fi wọ̀ màá máa wọ̀ ní ìdẹ̀ ní tà fódìdí ọdún mẹ́rin. wàá máa parọ́ rẹ̀ lójoojúmọ́. wàá máa parọ́ rẹ̀ lójoojúmọ́. o tó ń dùn mí ní bọ̀dá ẹ̀ ẹ mọ tí wọn ò tẹ wọn nìkan lẹ kó mi tàbí kan mi ya fún mi fún ẹsẹ̀. ẹ wọ ẹ wọ ẹ wọ ẹ wọ ẹ wọ ẹ dá mi látàárọ̀ náà ẹ fún mi tèmi ya ṣé one point five ni tó fi ra pátá nìkan yìí ordinary ya tó ló kù point five ibo ló mọ́lẹ̀ ní kí n fún ẹ ní bọ́sàsì kan wípé kó máa wọ àmọ́ kó lè ṣàìsí ẹ extra large àti SSL ni mo ra jọ ah, kò lè jọ ra wọn kò jọra wọn. àgbèrè ni ẹni tó ń bọ̀ ọ̀dọ̀ má dòtú tìrì jáde òsì èrè. o eh, bẹ máa rando fún mi. fún mi wọn fún mi wọn tà sọjọ. ẹni táwọn èèyàn wá bá fún ẹ. fún mi wọn tà sọjọ ó yà bá mi kẹrù. káàdì ìṣèpé jẹ́ nínú tájọ dàbà ni mo lè ta ẹ ní nǹkan. ọ̀rọ̀ ní nǹkan fọláṣẹ́ pé kó má jà jù. bàbá mi kẹrù mo fẹ́ kó díẹ̀ sí Yeah. um, mo really appreciate àwọn kan tí ẹ ti ṣe. Yeah. Yeah, yeah, mo really appreciate. Especially gbogbo àwọn facts tí ó wà on ground. I think we are going to have a good case tomorrow. Uh, definitely. Pẹ̀lú additional facts tí mo tún ṣe tún lọ gbà lọ́dọ̀ ẹni tí mo lọ rí yẹn, mo mọ̀ pé we are going to have a good case tomorrow. Um, Ṣé rí àwọn situation báyìí? Ó ti rampant ní society wa jù and this is a better avenue for us to treat it ẹ máa rí i pé ẹnìkan báyìí á ta ilẹ̀ fún yàn hundred á dẹ̀ wá jókòó pé òun fẹ́ wo nǹkan tẹ́ fẹ́ ṣe. hundred. yes hundred. <coughs> ìyẹn kéré. scenario kan tiẹ̀ ṣẹlẹ̀ níbi ẹgbẹ́ ṣe ń bà mí ẹnìkan could you imagine ó rent out a apartment fún èèyàn forty ó dẹ̀ gbowó lọ́wọ́ gbogbo wọn. forty. yes ẹ wá mọ nǹkan tó fọ́ níbẹ̀ ni pé same day ni èèyàn méjìlá kẹ́rù wa tó fẹ́ kó sílé kí nǹkan tó wá ṣẹlẹ̀. <laughs> ẹ wo gbogbo ẹ in fact mo yìnbọn bọ so irú opportunity buy is a better avenue for us mo dẹ̀ mọ̀ pé collaboration wa ó máa work uh, mo arrest aṣọ pé tí court bá bẹ̀rẹ̀ proceeding wọn lọ́la pé àwọn ará ibi yẹn wá sùfè. ọ̀la ti dé tán. <laughs> thanks so much. no problem. Hmm? Uh, have a splendid night. And you too bá mi kí dádì ní kún ọ̀fọ̀kan balẹ̀ o kò sí wàhálà. eré tó ń sá yẹn ti pọ̀ jù lẹ́ẹ̀kan. ní nàìjíríà eré ló lè ṣe o. rọ o láti mọ ti báyìí. èèyàn gbọ́dọ̀ máa risk life ẹ̀ please um, fasten your belt ló bẹ̀rẹ̀ tẹ̀ náà kò ní ní báwọn road safety lálẹ́ báyìí wọn lè sin títí báyìí. <laughs> báwo lè ń sọ̀rọ̀ báyìí náà o ṣé o mọ tí omi ń road safety gangan lẹ ṣe ń lo belt. Ah, torí tí wọ́n ní o wọ́n ah, ah, bá mi ìrọ̀ ọmọ jáwé fún yàn ni o. no no no no no nǹkan nítorí safety ara tiẹ̀ nǹkan safety ara tiwa gangan ọlọ́wọ́ ẹ̀ka accident náà Belt tí máa dá wa padà ah no no it's not done You are fasting your bet. ọ̀rẹ́ ẹja ló máa ń rìn nínú ìjà yìí. lóò ẹ jẹ́ ká máa lọ ẹ máa rìn. ó dáa mo insist ẹ use it. ẹ ń sọ̀rọ̀ báyìí náà. yín ẹ̀gbọ́n mi. keep quiet. dunu ṣé ohun tí mo sọ ẹ pẹ̀lú mi lọ wọn kì í sọ mẹ́rin kẹrànkẹràn pa dunu àbọ̀ oníṣẹ́ mi oníṣẹ́ bíi mi tó fẹ́ ṣe ń lé mi no tell me. mo pè ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápò ìwà ọ̀dọ̀wọ́ rẹ lónìí o. Eh, àbúrò ìlú ìbá ti wá dà gan a máa ti pàdé rẹ tó bí méjì kẹtàlá fún un lọ́wọ́ ìlú bẹ́ẹ̀. ẹ kó tó bá bẹ̀rẹ̀. ẹ o ẹ kú iṣẹ́ ìlú bẹ́ẹ̀ ṣe ń ṣọ́ ìlú wa ìlágbára ọlọ́run ọlọ́run á máa àwọn fámìlì tìyín lọ. àmín àmín ẹ wo as you can see. ẹ wà dáadáa. àwọn òṣìṣẹ́ fùlù rárá o a kì í ṣe ọlọ́dẹ bẹ́ẹ̀ ni a kì í ṣe fìdílàntè and kò fọ́ ní ọ̀rá pàkì í ṣe ọlọ́pàá yes. confam ni o ẹ má bínú ẹ security agent wo wá lẹ́yìn ẹ identify ara yín fún wa náà. hello olè gidi la wa ògbólógbò olè gidi la wa o. calm down. ọlọ́dún calm down. ẹ ẹ bẹ tí mo sà sọkì ẹ sà sọkì ẹ sọ yé yé yé yé. ah oh ẹ fi. ògúnmọ̀ṣọ́ ìjì ní káyé má ṣe mú wa o káyé má kọjú ibi sí wa torí bọ̀rọ̀ ẹ̀dá bá ti ń pojú bòtò nǹkan dé o. ara mi ò ń fẹ́ fura nǹkan dé ni o bíjì bá ń jàdọ̀ mi inú àgọ́nù ò ń fẹ́ fura. ẹ̀rí ìjì tó jagbọ́ lọ́wọ́ ta kẹ́ni tó rè lùbọ̀ sórí ṣọ́ra ni tó bá di kó ti ń pàṣípààyàn fọmọ èèyàn láyé kó múra ni torí pé ilé ayé